ṣàánú mi ẹ̀yin ìyá mi mo fẹ́ di igbákejì olódùmarè. àmọ́ ṣá o yóò ná ọ ní nǹkan mẹ́ta. ọdẹ mi jẹ́ òòrùn ó ní ìgbà òòrùn ojú aláró tó lẹ̀ aró dámàkó kókó tó lẹ̀ àmọ́ alágbára ayé. ìkúnlẹ̀ ìkúnlẹ̀ mẹ́fà mo nílé ọkọ mi tí gbogbo wọn sì kú pépépé. àgùdẹ. ògúndà láwọ àṣẹjọ ọlọkàn láwọ àṣẹjù gbogbo tá a bá ṣe ká mọ fàṣẹjù kú. èmi ìpọ́nrí ọlọ́lá ti mú jẹ èèyàn. bí wọ́n mú bàbá láyé ìjèjì lọ́rẹ̀ múlẹ̀. àgbàrá òwẹ̀yìn adífáfó yìgiyìgì níjọ́ tí lọ́ọ̀rẹ́ pọ́ta sínú omi mo dewé abíríkolo lónìí o ẹ̀ la ìwò. wọ́n nínú ẹkú ní lọ. adẹ́kùn lẹ́yìn ń bọ̀ lájà ládùúgbò wa. dúdú ni dẹ̀dẹ̀ dúdú ni dẹ̀ dúdú. ajẹ́gbẹ́. èrò pọ́tọ̀ fà á wọ́n bá wọ́n kì í bí tán. ojú pa kọ̀ọ̀kan fi ẹnu rẹ sọlẹ̀. sinimá titun ta dé ní karo. nílùú táwọn yìí ẹ pààyàn kọ́kọ́. jíganlógún gbàganlógún ọ̀pọ̀lọpọ̀ oògùn orúmọ gàlégàlé alágbára ayé tó lóun ó dìgbà kejì olódùmarè ń sáré ń pápá yẹlẹnku yẹlẹnku rìn bẹbí ọ̀nà yẹlẹnku yẹlẹnku lórí àsẹ́yìn dodo ń gbá dodo ń gbá ó dọwọ́ àwọn àjẹ́. ọ̀kàrẹ̀ bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ẹlẹ́yẹ òsàrè màfíà tí ọba olódùmarè ta kàngbọ̀n lágbèdè méjì ayé àti ọ̀run sinimá titun ta dé ní karùn action packed movie ni ó ti lágbára jù suspense inú ẹ̀ yí búbú it's a blockbuster written and produced by Tamilore Ojo Martins Adewale Taofik Digbolu Jalo direct yẹ starring Péjú Ògúnmọ́lá. ẹ̀ka yìí gbọ́ títí kórópin ayé. ògógó. ara ò ní dẹ̀wọ̀n títí ọjọ́ alẹ́. Tamilore Ojo Martins. ewúrẹ́ lè rẹ ni ò mọ iye ọdẹ. láìdé bákàrè. ó ṣe lé lẹ́dìẹ́ dẹ́kun pàrọ̀ bá dọ́rọ̀ ẹ̀wọ̀ ọdẹ ògùn ta. sọlá kò sọkọ. ó sì dá ń lóró. tàwọn ká déwálé dìgbòlùjà. níbikíbi tí adé alágòkó bá wà kó gbé jáde báyìí. dúpẹ́ jáyé sinmi. ìwọ a àjọ abidjan. nǹkan kan tó ṣẹlẹ̀ o. jìnnà ewele òjò pagogo ológbòjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun tàdé ní karo marketed and distributed by Okiki Films and Music Productions. Ó gbóná retiriti ó da jìnnìjìnnì bó yàtọ̀. Ó ti jáde grab your copy now now now. <laughs> Ẹ ọ́ dá pàkúté tí má pàrọ̀ lẹ́sìn adé mi ti dọ́dọ̀ mi. Oh, ìwọ ìwọ ìyálòdì àgbẹ̀lì yìí lónìí ni wọ́n sì àpàtà hàn tí wọ́n fàṣọ kú tí wọ́n fi bọ́ la. ìyá kù sí. adésùnkún náà. ogun ló pè ló mọ́. ntí mo mọ̀ ọ́ jẹ́ ńlọgbẹ́dẹ́ yìí tó ṣe pé ntí wọ́n fi ń jí mi lójú oorun nu àìbádínú gẹ́gẹ́ bíi gbẹ́sẹ̀ jáwé agbóná ẹnì kan ò bá yan gẹ́gẹ́ lọ́rùn ọbaṣà lónìí ni kò ní dọ̀la ọmọ mú kan lẹ́kọ̀ọ́ níbẹ̀. àìmọ̀sẹ́kọ̀ ológun ọ̀gbìn ní mú torí bomi gbóná omi rẹ̀ fẹ́ o. agbónisá wọn lẹlẹjà kọ agbónisámọ wọn rìnrìn jànà sẹ́rẹ́ ní sọ̀nfúnṣọ̀gbọ̀n àwùgbọ́ni tiná àwùgbọ́ni tẹ̀tù ọ̀pọ̀ ilé ìbọn lè sọ́wọ́ ayé ayé ẹ̀wọ́n gbọ́rọ̀ kànga bẹ́ẹ̀ sọ. ó ara kẹ́mi àgékù èjò yìí sì gbénu sà. ara kẹ́mi ẹ ara ti pa ara kú ní yá ọ ọ̀sán lásán ló rà ọ̀rùn òpó ní ta bọ́ọ̀kù bá kú tiẹ̀ ọ̀rọ̀ ànífẹsẹ̀ kan ọmọ kú mọ́ ọ lọ́wọ́ ọbẹ̀ bá gbogbo òjújà ọbẹ̀ tẹ́ o torí wọ̀gọ́ òkú o ilé mi o. agiliti ah! ọ̀sìn náà mọ̀ fún mi mi rẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. ẹ gbọ́ mi lọ́wọ́ ẹ gbọ́ mi lọ́wọ́ ọgbọ́ mi lọ́wọ́. ayé yín ò lè. odò ṣe ká tó fẹ́ gbé wọn lọ èmi kú lọ́dọ̀ mo sọ bẹ́ẹ̀. ọjọ́ kẹrin tàwọn àmọ̀ṣẹ́ gbá létí òórùn kàtàrí tí wọ́n ṣe ta láyà á tilẹ̀ jáwé o tá a gbàjọ wọn lọ́wọ́ ẹ̀dá ni. tí wọ́n di òkúta rí mọ́ láyà tí wọ́n sá sómi. kí ló dé tó ń lorúkọ mi jalè lánàá rẹ. wọ́n fi ìfàrùkò ránṣẹ́ sẹ́ni tó rán yín ni ọjọ́ sì yín lọ yóò sì yín bọ̀ lónìí. sọ́tò. àwọn tí mo ránṣẹ́ ni òjò ń pabọ̀ yìí sáwọn tèmi pè lọ́kùnrin rẹ̀ ṣàgbó olúkòso àyà náà kàtà yẹ́rìyẹ́rì eégún ńlá ti yọná lẹ́nu òrìṣà tí bológbò lẹ́rù kójó yẹn ó dúró bẹ́ẹ̀. 给我。 me say you wait go meet Hey, You don't I like it so calm. Yeah. I'm telling you. Happiness yẹn ti ẹ̀hún ọ̀gán lójú yín lóde. Ẹ̀hún ọ̀gán nẹ́sì. My love, baby. Báwo ni baby? Meet àbúrò mi, Ṣọlápé. Ah. Ṣọlápé Òkìkí ni ọkọ Okomi. Òkìkí. Báwo, your sister? Yes, na my younger sister sista mi àbí ẹni tẹ́ ń sọ̀rọ̀ nìyẹn pé ṣe gbọ́ ṣàwò òkìkí ò ṣàlàyé ni ṣàlàyé fún sista mi jẹ́ kó mọ̀ pé kó sọnù ọbẹ̀ láyé láyé ìwọ sí Sister mi kò jọ. wait wait wait wait this is like <clears throat> you are moving too fast for me jọ ṣé ẹyin méjèèjì múra yín rè ni. màá jẹ́ kó yé yín ṣe rí òkìkí tó jókòó yìí ex boyfriend mi ni ìjà kínkínní àwọn normal abnormalities tó máa ń ṣẹlẹ̀ nínú relationship ó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ ta dẹ̀ ṣe ń wò pé a ṣì máa settle so bó ṣe di pé ó ti ní serious relationship tó ti dọ̀rọ̀ kò fẹ́ mi kò fẹ́ mi kò yé mi. ẹ òkìkí ṣé mi nǹkan ṣé òótọ́ lọ̀rọ̀ tó sọ. calm down òun hmm? mo sọ story fún ẹ. ṣọlá ṣọlá pé ooo. Oh, mo kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. àkílẹ̀ mi ìgbà kò sí kankan bẹ́ẹ̀ ẹ wo bí kẹ̀dẹ̀ wú ẹnu mi dáadáa kò sí bàbá ńlá bàbá ẹni tó máa gba òkìkí lọ́wọ́ mi pàápàá ẹ lè fẹ́ òkìkí láyé. àní kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ mi kúrò rẹ̀. alẹ́ lè fẹ́ òkìkí lè fẹ́. máa fẹ́ òkìkí kò lè sí kò tó lè ṣe sí i. láyé ẹsẹ̀ bẹ́ẹ̀ ìtàkùn tó ní kí ni máa mọ̀jọ̀ sọ fún náà nà má pè ọkọ mi lórúkọ ọkọ mi kọ́lá sí. ọ̀pọ̀lọpọ̀ lẹ́tẹ̀rẹ̀ àbí ìlú ara ẹ̀ nǹkan tó ń lọ nínú nù ní nàìjíríà rẹ̀ ẹ̀mí lè bọ́. ẹ̀ka àṣàn. orí ògbàdé. ẹ wàá fún mi lówó tó fi jẹun. orí ògbàdé orí ògbàdé orí kan fìlà mẹ́fà. ẹ dá mi lóhùn ebi tí ń pa mí. ẹ fẹ́ jẹun ọ̀rẹ́ jẹun àádá sọnù. ṣòro èmi á fún yín lówó ṣùgbọ́n kí n tó fún yín lówó ṣe rí àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yẹn kò lè máa sọ báyìí. ẹjọ́ tí ń bẹ wọ́n ajẹ́ lọ́wọ́ akọjú onísìgá ebi ń pa mí ẹni tí òsì ni orí wa kọ́ mọ́bẹ̀ lẹ́wọ̀n sí ẹ̀yẹ. ẹ orí ìbàdí sékèrè sọ̀kan fún ọ. ogun ti jogun lọ ìyá àjẹ ti ń sá fún gbọ́mọ gbọ́mọ. èmi èsì ìlìsòsì o tó bá pọ̀ ti gbọ́ èmi tẹ́lẹ̀ èmi èsì òdìsòsì ẹ̀mí lónìí mo ti sọ fún mo ti sọ fún sọ fún sọ fún orí pe ní ìdí iṣẹ́ súnmẹ́kà náà wà ń kọ́lé là. Ah, yorùbá sọ pé nìkan nínú ẹgbẹ́ ẹ̀ ní wẹ̀ẹ́sà náà ni ẹ ẹ ní sùúrù náà ìyá yín kọ́ náà. màmá tèmi ni wọ́n ń béèrè. ẹ tí wọ́n pẹ́ ọmọ mi ló bí ọ ni màmá rẹ̀ ọ́ dààmú kú ni ọjà méjì wọ́n fi pa mi wọ́n fi kan mú orí wọ́n fi kan mú ara ọmọ wọn fèèfì wé wa tíráàsì bá ń pàkúta kọ ẹ kó ṣe déédéé ọmọ ẹni ọlágbé. ìyá yín ti ẹ lè bí mi náà. wọ́n fi kan mórí. wọ́n fi kan. ààrẹ tó bá ṣe ọmọ títí títí débi pé kórópọn bàbá rẹ̀ náà bá fi ṣoògùn ọ̀sẹ̀ fún ọyẹ káfi tó ìyá ẹ̀ létí ebi ni ó pa yín. ọlọ́mọ kúṣẹ́ o. ebi ó pàtà ni. ọlọ́mọ kúṣẹ́ o. tá a bá yẹ dé orí mi kọ́ ọbí ọbọ̀ yẹn dọ́kọ̀ níbo ló ṣe dàgbà tó báyìí ṣé wà ló ti ń bọ ọbọ̀ tẹ́lẹ̀ ni. Hmm, hmm. ọlọ́mọ kúṣẹ́ o ah. tọ́lọ̀ bá wa ní kúṣẹ́ kọ́lọ̀ wọn adẹ̀rẹ̀ kò pọ̀ mọ́yẹ̀ eh, àbí àbí wúlò ayé wò làwọn yìí. wọ́n wà lẹ́ran kó lẹ́nu tí bá lẹ́yìn gbọ́ ọkọ̀ ọ̀dájí lẹ́yìn ìbàdàn. ẹ tẹ̀ máa lọ. ẹwà ẹwà ẹ ẹ. bẹ́ẹ̀ tó nà náà lọ ẹ̀wọ̀n. ayé bá wà dáadé sí tẹ́lẹ̀ tẹ́ sílẹ̀ ayé wá dáadé sílẹ̀ ayé tẹ́ tó so lóde yẹn ọlọ́run bèè kí n lé síbú ọlọ́run àkọsẹ́ ah, ah, ọ̀rọ̀ nígbà tó wá darẹ̀ kó pọ̀ mọ́ yẹn àbí ọlọ́run ah, ọlọ́run. èmi wà lọ ẹ̀kọ́ yẹn ni ẹgbẹ́ ẹ̀dọ̀ fà. mẹ́wàá náà mi ni. ti bá mẹ́rin gbọ́ ọ̀kọ̀dọ̀ yìí lẹ́yìn ìbàdàn. èmi kọ́ sọ́ọ̀bù ẹ̀jẹ̀ ìyà. èmi yóò wọ gbádùn. wà á jẹ́ òrìrì ọ̀rọ̀ sọ̀gbà kó ọlọ́dẹ nílé yìí. ẹ jẹ́ òsì lé wọn bá kọ́ ọ̀gọ̀rọ̀ fẹ́lẹ̀. ẹ kò lè bukú mi. ẹ kó sídàdùn. èmi ni kó sídàdùn. màmá bá ìdí omi ìráyè sí o. oṣù lè yàn olóyè mọ̀mọ́ rẹ̀ tó bu ẹlẹ́fúnlá ah, jẹ́ kí fún òun náà. àrírò ẹ̀yìn rí ẹ̀rù là ń dáná lọ́rọ̀ kí ló kúkú jọ ẹ lọ́wọ́ tó lè fi jọlẹ̀ o. ẹ ṣe rí mo wá rí yín fún kankan. kí ló wá rí mi fún. ẹ ṣé ọ̀rẹ́ mo fẹ́ yáwó lọ́wọ́ yín ní kò ṣojú thirteen thousand ó ṣe àyáwó lọ́wọ́ mi tó o bá jọ̀bi bó ti gbalẹ̀ ọkọ lọ ah. màmá rẹ tọ́dá wà lálẹ́ ọtọ́ wà látọ̀dá ìwọlẹ̀ ẹjọ́ òfò kó máa bọ̀ ní ìsinmi kó máa ṣe. ọbẹ̀ bíi tíyà lè mí bí ló kó báyà rẹ̀ rẹ̀. Hmm, hmm. ìbẹ̀ ọmọ tó wá nu àrùn ló ní dààmú kiri tẹ́lẹ̀ lè rántí. kí á gbọ́ ìjàdá àrùn ilé ìwé lẹ́wọ́ ṣé ìwọ ọgbọ́n pé èmi làbí kẹ́. o tó wá wọṣọ tó ọmọ tẹ́lọ̀ tọ̀ náà o tó dààmú. ṣé wọ́n fi sí ọ wọn dèdè ni o. ẹ my brother eh? Eh, ẹ ẹ kásẹ̀ má bínú. ẹ pẹ̀lẹ́ mi fi bẹ́ẹ̀ rojú yín rí o. ọ̀nbọ́gà mi wí. a ò tí mọ gbọ́. a mi ń gbọ́ o. a ń gbọ́ gbọ́ là ń gbọ́ gbọ́. àwùsọ̀sọ́ náà àwùsọ̀sọ́. ayọ̀ kò ti mọ mi ìpọ̀ lójú ẹ̀ mi ìpọ̀ létí ẹ̀ ni. Ah, ah. ẹ jọ ẹ̀yin lẹni bí. èmi lọ́lọ́ ń jogún bí fún. Ah, a làhìlà èmi ò mọ. èmi ni. ẹ mọ̀ kí tó wá fọ́lì ní pé èmi ò ní tv inú ilé. Eh. a sinima mi ni kódà mo máa fowó wò ni. a sinima mi lélẹ́yìí. ẹ dàkọ ẹ nílà ká yìí o ọtọ́ ni tẹ́ bá ní làákàyè ẹ ní pé sọ́ọ̀bù tèmi sinimá ṣebí ìjọ adamọ́sìgbà àbọ̀jọ́ lọ́sẹ̀ àti àtàtì máa wo fíìmù lẹ́kọ̀ọ́. irọ́ ẹ mọ̀ gbàtí mo fẹ́ débi mo ní alábàálẹ̀kọ̀ wájú bí mo fi yára. ohun ààrẹ náà ni. irọ́ ó wá mi o. kẹ́ ẹ wo ọlọ́run ní ba ìdùnnú yìí. ọ̀gá mi ọlọ́run máa lè jìnkà rẹ̀ ní káfíńtà mi kàlẹ́ lọ́n fún. ẹ jẹ́ ọmọ bá fẹ́. irọ́ ti sì ẹ̀ náà ni. ẹ wo pánilá o tọ́ba lẹ́kọ́ ni ọ̀la mọ́nilá sọ́gbọ́. bàbá yọjọ́ orí bàbá yọjọ́ orí ọ̀gá ẹ̀kọ́ ni ọjọ́ orí bàbá tó fi ọ̀rẹ́ ọmọ yẹn lè yọ kí lè tó bàbá tí bá lọ bọ ọkọ̀ ọ̀dájú lọ ọkọ̀ ọ̀dọ́ mi. ó yà pàdé lẹ́ńgbò. tí bá lọ bọ ọkọ̀ ọ̀dájú lọ ọkọ̀ ọ̀dọ́ mi. bóyá ọkọ̀ yà ń bọ̀ bá rojọ́. tí bá yọjú orí mi kọ́ ní ọjọ́ orí bàbá rẹ̀ rẹ̀ lókùnlẹ̀ orí ẹ̀ burú ah, èèyàn bọ́gà rẹ̀ jà ó gbọ́nà ó lè sọ́n. ọ̀rọ̀ lọ́ máa lébẹ̀ ní etí ìdàgbọ́ lórí ibú lọ fẹ́ yà. gbẹgbẹjọ fò lọ gbẹjọ fò lọ kọkọkọkọ. ọ̀dà kan ọ̀gá mi ẹ má bínú. ǹjẹ́ má bínú. ṣe ló máa ń gbà mí nínú àwọn owó táwọn kọ́sítọ́mà máa ní pé ká fi ká máa pín hmm? o kì í kówó pé olè ni ẹ. ó yẹ kó mọ pé mi ò ṣòlè bó bá ṣe rí ni mo ṣe máa ń pin tó hmm. ti yẹ ọ̀rọ̀ yìí ti ẹ̀ rán létí ṣé o believe pé woman ya rẹ̀ yẹn àṣé woman yẹn ò kì í ṣòlè kí lè rí. ṣé bó ṣe lọ tọ́ílẹ̀tì lẹ́ẹ̀kan náà bá sáré dé o wọ́n kó góòdì dé níbo lẹ rí wọn ní guest tó lọ ti room twenty two room ló gbàgbé gold náà ikú wá nìyẹn. yéè mo dáhùn góòdì omi ìpè góòdì gangan original góòdì. ẹ kí ló wá ṣẹlẹ̀. yàrá yẹn wá kó wá. wọn kó wá. góòdì gidi. ẹ nà ó. kò ń ṣe pàǹdà kò ń ṣoògùn má pa mí. original gold. mọ́mi rẹ̀ wá kó wá ń wá fún guest tó gbàgbé góòdì yẹn. ẹ nà ó. ṣé o kàn fún ìpè yàrá yẹn lè rire láyé. dúró ọ̀rẹ́ dúró kò yé mi ṣé tó bá jẹ́ àwọn lórí òní kólẹ̀ ni. mi ì mọ ṣé iṣu tó bá ṣe wò iṣu nígbà mi ló ṣe máa ń ṣe mo le kólẹ̀ mo dẹ̀ lè má kólẹ̀ ní ọmọ mi lè fi dìtà ara mi. ok tó o bá wá kólẹ̀ yẹn kí ló fẹ́ dà fún ẹ tó fẹ́ dà fún mi ó dìpẹ́ lórí dọ́là dọ́là ló máa jẹ́ kí n mọ nǹkan tó lè dà fún mi. Really? Hmm. Ah, ó dàdùn ní mi ìdẹ̀ record ọ̀rọ̀ yìí, mi record conversation yìí. Ọlọ́run ti ń fojú àwọn olè nu iléeṣẹ́ yìí wọ̀n. Ṣé o lè yẹn? Ìwọ ni ṣé mo lè sọ́ọ́ sí oko lè má kó good late tó bá jẹ́wọ́ lórí. À o lè ní ẹ. So original olè ni wọ́n fúnra rẹ̀ ló fi ń rò pé bóyá èmi ò kí ń pín owó bó ṣe yẹ abájọ oúnjẹ gbogbo ẹ̀ náà ń kó mọ́ ọkàn yọ mí yọ̀dí bí ọ̀lẹ̀ àpò ta ó lè ṣe rẹ̀ ọmọ bínú don't be offended o ṣé wọ́n ti sún ẹ nídìí never kò dẹ̀ ní ṣẹlẹ̀. ayé ò sán ìdí rí. kò lè ṣẹlẹ̀ sí mi. wọn ò ta ẹ lọ́fà rí. ọlọ́run ò ní jẹ́. wọn ò fàyè wọn ẹ̀ rí. kí ló ṣẹlẹ̀ kí ni gbogbo question wẹ̀. ọjọ́ tó bá parọ́ ò lè mọ́ mi ní hòtẹ́ẹ̀lì yìí máa sà máa dí kò sí nǹkan tí mi ní ṣe fún ọ. kò sí nǹkan tó máa ṣe gbàgbé wá sàṣẹ́ mi èmi máa parọ́ mọ́ ẹ̀wà dẹ̀ lọ wàá lọ fún mi yíya tó mi rìn ilẹ̀ àgbọ̀wọ̀ ẹ̀rìn. gbogbo ògùn tó ń sọ yẹn mi ò ní dẹ́ lo ògùn ìdájọ́ ọwọ́ ni màá jẹ́ ìwádìí àbí kí n fojú ọ̀sán tó bá lọ. má jẹ́ kí n lọ ayé tó ròde wá bá ẹ́ bíbá ìwà láì máa ní kan sun ìwà dẹ̀ máa fò gọ́tà. wọ́n ní kó fo ògùn lẹ̀ jẹ́ ànàrà wọ́n. wọ́n máa bí ẹ pé tó ṣe ń fọ gọ́tà wa máa ní kó bọ̀ calories. máa parọ́ ọmọ ẹ tó bá yín A ọjẹ lọ ayé tó ròde fún ẹ wá yé òní bá kan náà olóògùn wá tẹsẹ̀ lébọwọ ẹ ni ìdájọ́ ọwọ́ ni mi máa yé yín wá ní ìjà kí n fojú ọ̀tún ẹ máa nù ẹ lóògùn ni máa kọ ẹ lẹ́kọ̀ọ́. èmi máa fọ́ ojú ọ̀tún ẹ ni. buhari ní báwo ni góòdì yẹn ṣe wé sí i ṣé pàǹpà ni. mo bá mo fẹ́ dé ọ́fíìsì manager ṣé kù bá a àní mò ń bọ̀ ṣòro ya wèrè ni. mo rí burúkú ní ìyá rẹ. kí n lọ kí n lọ. ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni ìyá rẹ ti lọ ni ó ti lọ àbí. ṣó ti wá ríṣẹ́ mi ló ṣe fi ṣẹ́lẹ̀ tó fi lọ ni. bóun ní béèrè ń ṣe kí mi oríṣẹ́ mi o kò ríṣẹ́ mi o ẹ dákun bóun tọ̀dọ̀ tèmi. nígbà tó ní eégún ilé bàbá àwọn òjò ti ń jó tó sì tó yá tó légún ilé bàbá òun òjò mọ́ tó lọ ẹ dákun sẹ́mi lálágbá àti mú sí. ṣùgbọ́n ṣé wọ́n yìí máa gbàyàn ṣiṣẹ́ sá. ara tí mò ń sọ rèé o tẹ́ bá ti ń fáwọn èèyàn lọ́dọ̀ ẹ̀ǹsì báyìí tí ń ṣe ìbéèrè àtàǹsà ní give and take ní ti máa ń bírè o ẹ dákun torí ọlọ́run bó lè mi ṣe fẹ́ mọ̀ ṣé mi lẹ́m di ilé iṣẹ́ yìí ṣé mo bá wọn ru yèèpẹ̀ ńgbà tí ń ṣe foundation mo dúró bí ìjẹ́jẹ́ mi mo ń ronú ọ̀rọ̀ ayé mi bí ó ṣe dáa èyí tí ìbẹ̀rẹ̀ sí ń rò tán ìbẹ̀rẹ̀ sí ń rò ẹ wá ń gbé tẹnu mi kún mi lọ́rùn báyìí ẹ dákun ẹ o tèmi tó mi lẹ́rù ẹ mọ́ bá ń dínkù o. ṣé ohun tí mo wá béèrè náà ti wá pọ̀ jù. ọ̀pọ̀ o ọ̀pọ̀ fún wàrísì alábòsí jẹjẹ náà. sọ ló máa fi dé yóò fọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu irú àwa yìí kásàtẹ̀wá kéré ni. jẹ́jẹ́ láti kìnìyàn tí wọ́n ti pè mí ó parọ́ àgbẹ̀sìn mi tó ń bí àlékù ọ̀dọ̀ náà. ẹ kú iṣẹ́ ń bí o. wọ́n ṣàánú ẹ pẹ̀lẹ́ jàre. ẹ ǹlẹ́. ṣẹwà. àdúpẹ́ bóyá oníṣàkáǹtì ọ̀dàrú kò dàrú tá a rí yìí ṣe kò sí. ẹ̀yin ẹ mọ̀ rí mi ni ìbéèrè kan mo fẹ́ wá bí yín mo tí à ń sọ yín ti pẹ́ nígbà múdu yín bá dà ni wọ́n wà béèrè. <laughs> ẹjọ ẹ má bínú ṣé ìbéèrè tẹ́ fẹ́ béèrè ṣó mọ́pọlọ wá ni àbí ti psychopath lẹ fẹ́ béèrè. Ah, ah, ah. ọ̀rọ̀ náà wá pọ̀ kò níwò mi béèrè béèrè tó mọ́pọlọ wá kò sí gbogbo béèrè tí mo lè béèrè láyé kò yẹ kó tẹnu ẹ̀ jáde pé sọ́mọ́pọlọ wá ẹ̀yin ìwà rí ọba wí bó ti sanu bí ìfìlà àtijọ́ ọ̀nà dé òun gbọ̀ngàn ọ̀lọ́pọlọ èyí ìgbádùn jù ọ lọ. <laughs> àti kò falẹ̀ ìfànṣe kálẹ̀ lọ́pọlọ tẹ́lẹ̀ làkàyè pẹ̀lú ẹ̀ mm. mélòó ló fi ga jù mí wọn ni. ọgígá kọ́lọ́ fi ń ṣe mo lọ́pọlọ jù ẹ lọ bọ̀bọ̀. Mm. èmi mú ìdarí ọmọ dáadáa <laughs> ìbéèrè mi wá lọ báyìí wípé tó bá ṣe pé ní aláṣọ wáìtì ẹnìkan nù yín lọ́ba lọ kò ní tí ìpèsè ju márùn-ún báyìí wọ́n ti bá gbélé síta pé wọ́n ń wọ́ ọmọ ọ̀sẹ́ ó bá wá gbà wọn ń gà ńlá lọ wọn ò ní wọ́n mọ sẹ́ wọn ò ní wẹ́lò mí pààrọ̀ wa. ṣé bí mo sọ fún ẹ àti kò bá lẹ bá jẹ orí pọ́n ní brain waves orí wọn ò pé. ẹ disappoint mi o. fọkàn mi ṣáwọn wọlé tí màá bèrè yẹn. ẹ ní brain waves. bóyá kẹ̀dẹ̀ lọ bá wọn kọ́ síta o pé wọ́n wéyàn ṣé wọ ìwọ náà tàn á mọ pẹ̀lú ọ̀bọjá wúrà. psychopath mama. mọ̀ psycho side. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀sán ẹ̀mí ti ẹ̀mú pọ̀. mi láìkẹ́ wọn gbà bẹ́ẹ̀ mi. mi máa gbọ́ kí ló ṣe. ẹ stop mi máa gbọ́ kí ló ṣe. mo ṣe ìfẹ́ ẹ̀ ọ̀gbọ́dọ̀ kó omi ibi tó wa. àwọn èbò èbò wo náà lọ́gbọ́ èbò ọlọ́tọ̀ ọgbọ́dọ̀ fi bí kásán àbálẹ́bí ebí àdìpáwọn yòókù ní mọ́sán eléyìí sacrifice ní stars ni yín sacrifice ni mo fẹ́ ìfẹ́ ní stars ah. sacrifice ni níbo ti wí o claim yẹn sacrifice bẹ́ẹ̀ni sacrifice ni mí tòótọ́ ah. ṣe ògbóògbò ẹgbẹ́ tiẹ̀ ewé rẹ̀ original one <laughs> mo mọ̀ pé wèrè ló ń yẹn lápá. kí ni ẹ fi mí lónìí rẹ̀? kúkú ń dùn kó ṣàṣejù ó dà ẹni bí ọkàn mi ìfẹ́ mi ó mọ̀ kan mo fẹ́ kó fọkàn rẹ̀ balẹ̀ torí pé ìfẹ́ mi àti ẹ ìfẹ́ lẹ́yẹlé ni kò yẹ ìfẹ́ wá dàbí omi tí a fi òwúrọ̀ pọn kò yẹ àbí èkúrò alábàápẹ́ ẹ̀wà wa o hmm? you get it kò dẹ̀ sí nǹkan kan tó lè yà wá in fact tí wọ́n bá tiẹ̀ máa yà wá fọ́tò ló máa yà wá kò yẹ. wọ́n fi mí lẹ́jà rẹ̀. àbí yà nǹkan kan wá sí mi lọ́kàn ni bèbí mo rò wípé mo fẹ́ kó kúrò lọ́dọ̀ àbúrò ẹ̀ ìwà tọmọ ẹ̀ yà ah no no no no kì í ṣọ̀dọ̀ mi because mo fẹ́ ká ṣe gbogbo nǹkan létòlétò oh get lẹ́yìn tá a bá ṣe ìbọmi mọ̀ ẹ̀ tán ká ṣe dáná ká dẹ̀ ṣègbéyàwó then àjùmọ̀ máa gbé gẹ́gẹ́ bí tọkọtìyàwó but this time around mo ní apartment kan tí mo ti arrange fún ẹ eh no no no no no no no yeah so mo máa rán ìkan lára àwọn boys mi sí ẹ lọ́la láti help ẹ pack àwọn èrò then máa yọjú sí ẹ náà bẹ́ẹ̀ máa pàdé ẹ bẹ́ẹ̀ ah ó tọ́ ni mi ìfẹ́ stress fún ẹ ah ọmọ mi ni kò mi ní fẹ́ kó dọjọ́ ìgbéyàwó wa kó ju ẹ̀ kó ti lọ rough ṣùgbọ́n pé téèyàn ti ń ṣe wà lájú téèyàn ń pariwo jù ariwo lé ní ariwo lọ́la kó má fẹ́ tèèyàn. ẹ jẹ́ ká sinmi. Ah, èmi ni ẹ o ọkọ ìyàwó. Ah. ènìyàn ní fìdí ah. Hey! A fi ibi iṣó lóore òun nìyẹn o wọ́n bá nìkan lọ pé bó ṣe rí wa bó ṣe ń rí rèé. ìwọ gangan ló nílara àbúrò tí ò fẹ́ kẹ́gbọ̀n ni bí mo ṣe ń gbà lọ mo ń gbà lọ́wọ́ ẹ̀ ló ń dùn mí. ẹ ọlọ́run wá gbàdúrà mi ó ṣàmọ orí òun rán rí òun ní ìlara mi aláìda èèyàn ní èèyàn burúkú ni. kò sí wàhálà ṣé o ti rò pé o ti rí ibi tó fẹ́ sọ ẹrù sí ni. láyé kò sì sẹ́ òkìkí ò ní fẹ́ ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. òun tọrẹ ṣorí ni mo ti fẹ́ mo ti fẹ́ gbé ni. kò wá sí bàbá bàbá ẹni tó máa ṣíjì mi kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba mi ló fún mi. ọlọ́run kan ló fún ẹ lè ní ẹ. aṣọ etí ó máa ṣojú ẹ ṣojú mi bẹ́ẹ̀ ni tó bá ń bẹ yín náà ṣé o kó gbádùn ni ojoojúmọ́ wọ́n máa pariwo wọ́n máa pariwo wọ́n máa pariwo wọ́n máa fẹ́ fún wọ́n máa di wọ́n máa rọ́jú bí bí bí ìgbèrè tó ń bugi jẹ wọ́n fi fẹ́ bọ́ sọ́jà bó ṣe wà yẹn. ó gbọ́wọ́ wèrè àbí olórí burúkú olè ìwọ tó ń ṣe wèrè ńkọ́ ọmọ ọlọ́run àdá ẹ̀ sí wèrè ni wọ́n fi ẹ̀. ẹgbẹ́ ẹ̀yìn mo jẹ́ ẹgbẹ́ ẹ̀dẹ̀ ni màá jẹ́ lójókòjọ́ ẹgbẹ́ ẹ̀dẹ̀ ni màá jẹ́ lójókòjọ́ ọmọ ìgbà kò ní ayé ẹgbẹ́ lọ ọ̀ọ̀lẹ̀ fọ́kìkì ọ̀ ọ̀ọ̀lẹ̀ fọ́kìkì ọ̀ lórí burúkú gbogbo ẹgbẹ́ ṣe ń jẹ mọ́ pariwo olórí burúkú ẹ ta ló kì í gbèrè mi láyà ẹ èmi lájẹlájẹ mi ò ní gbà. ẹ má ṣọ̀tàn ara ẹ mọ́. ẹ lọ́wọ́ fèyí sara ń gbọ́ kí ló dé tó kúrò lọ́dọ̀ àbúrò ẹ wá gbọ́ tó bá tiẹ̀ fẹ́ kúrò ṣó yẹ kó fi bínú kúrò ìwà láìmoore yìí ṣó yẹ kó fi jà kúrò ńbẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tọ́mọ yẹn ṣe fún ẹ. ẹ̀ẹ́ o ti wá gbàgbé nítorí ọwọ́ tiẹ̀ náà ti ń lọ sókè báyìí o ti wá gbàgbé torí ìwọ náà ti ń rí kọ́bọ̀kọ́bọ̀ kan àbí o ti wá gbàgbé àná aláìmoore ẹ̀dá ni ẹ kúrò lórí fóònù mi. Hmm, mọ́mí mọ́mì ṣé bí ìyàgbá náà lè máa sọ pé agbẹ́jọ́ ẹnìkan dàgbò ṣìkà ni kí ni nítorí tó ṣe jẹ́ pé sáàdì tàǹtí ṣọlá pẹ̀lẹ́ gbọ́ ẹ gbọ́ ti tàǹtí fèyí ṣara kò dáa. mo mọ̀ ẹ́ pé fèyí ṣara ló máa jẹ̀bi. ẹ wo ẹ̀yin lẹ́bi gbogbo wa o ó yẹ kẹ́ pa àwọn náà kẹ́ béèrè pé kí ló ṣẹlẹ̀ wọ́n lè ṣàlàyé fún yín àǹtí ṣọlá pé sọ̀rọ̀ fún yín sìn ẹ ti bẹ̀rẹ̀ sí ní blame wọn ẹ fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. àló ò bàjẹ́ ó bàjẹ́ wàá máa bá ìyá ẹ sọ̀rọ̀ bí ìpẹ́gbẹ́ ni wa kí ló máa ń ṣèwọ́ ọmọ yìí náà ìfúnfẹ ń ṣara ló jáde ọ̀rọ̀ ẹ ò jọ mí lójú. Eh, nǹkan tẹ́ ń ṣe nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa o kò dáa o. ṣé ìdá ìlú yẹ kó filẹ̀ kí wá ní. pẹ̀lú bó ṣe rí pé ọmọ yẹn ṣe ń ronú ṣó yẹ kó filẹ̀. ẹ dé ẹ pè wọ́n invite wọn wá ẹ gbọ́ tẹnu wọn ẹ ti gbọ́ tẹnu wọn ẹ má ṣe bẹ́ẹ̀ ah, ẹ má ṣe bẹ́ẹ̀ yín lẹ ṣàbí gbogbo wa. jẹ́ ń pọ́ mọ́ mi jẹ́ ń pọ́ mọ́ mi jẹ́ ń pọ́ mọ́ mi hmm. kó má fi ronú pọ̀ ọmọ lọ́mọ ah. kí ló dé pẹ̀lú gbogbo ohun tọ́mọ yìí ṣe fún wa. kí ló ṣe. ah kí ló ń ṣe fún wa. Eh, ìgbà tó ṣe kan rí o ò lè mọ tó ṣe. Eh, eh. hello. mo ń gbọ́ yín màmí. ọmọ ìyá ẹ̀ ah, wo ṣó o ronú ọkọ mi. mi ronú. má ronú o má ronú rárá sórí bíntín lọ̀rọ̀ yìí. n tó la àkókò tó ń bọ̀ padà ọlọ́run á dá kó lo ìpadà má ronú ṣíṣe pọ̀ o torí ọlọ́run gbogbo ẹ̀ náà là ń kánu pépà wọn lẹ́nìkan ara ẹ̀ ṣùgbọ́n ètò ìdá ń bọ̀ hmm. ṣáàmà ronú yẹn ni mo ní kí n pè ẹ́ sí hmm. mo ti gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kò dúró oníyà nígbẹ́jọ́ hmm. atófaratì bí òkè ó mọ̀ yá tó ní ní sùúrù ṣùgbọ́n. kí má ronú àbí mo ti lọ kò sí wàhálà. o ṣe ọkọ mi ó dàbọ̀. ó dàbọ̀ má bá yín sọ̀rọ̀ létà. iye àfẹ̀yí ṣara. ó ti dé. ìgbà mi jẹ́ òṣùwọ̀n. Ṣọlá Wálé ó sọ ṣọ apá. Mo wà ókè. O order for anything. Ee mo tiẹ̀ ṣì wà ókè náà bóyá kí n tó lọ ṣàbọ̀ mo wà ókè. Ok. Inú mo wà ókè. Um, ṣé o bínú pé mo dá ẹ dúró pẹ́? Ah, èmi ló yẹ kí n sọ pé kẹ́ má bínú pé mo disturb iṣẹ́ tẹ̀ ń ṣe àbí nǹkan tẹ̀ ń ṣe. Àtọ̀ no problem. Ṣé kò sí? Ẹ eh, torí kó má bàa sí ni wọ́n dẹ̀ ní kí sòbíà tó dégbò olúgànbí là ń ké sí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ òkìkí ọ̀rẹ́ yín torí ẹ̀ ni mo ṣe wá ẹjọ́ mi ò mọ orú ọ̀rẹ́ tí ẹ̀ ń bára yín ṣe mm-hmm. bóyá ẹ̀ kí n bára yín sòótọ́ ọ̀rọ̀ ni kò yé mi mi ò mọ bí òkìkí ṣe máa insist pé ọlọ́mọ kan lòun fẹ́fẹ́ kò tún wá ń ṣe ọlọ́mọ kan o ẹ mọ̀ pé àìmọye oríṣiríṣi ló máa ń jẹ́ kí ṣẹ̀mọ̀ ọlọ́mọ kan fẹ́ rí ìmárì happenstance mo understand àmọ́ ọlọ́mọ kan tó lógun hmm. ẹ rí pé yẹn ní agbára àwa tó jẹ́ pé àwọn ẹbí gan à ń try láti yẹ ogun sísà mi òun lòkìkí fẹ́ gbà mọ́ra yìí ẹ̀ẹ́dẹ̀ bá òkìkí sọ̀rọ̀ kí ló dé tí òkìkí fẹ́ gbé ogun wọnú ayé ẹ̀ kò ṣe fi sísá mi sílẹ̀ kan máa bá tiwọn lọ kó wẹ́lò mi kò fẹ́ ẹni òkúkú sọ nítorí tèmi àmọ́ ẹ̀ẹ́ ó mọ ọkàn ṣáṣọlá for the very first time tí mo ti meet ẹ mo ti rí wípé èèyàn tó lọ́pọlọ ni ẹ ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn mo ò lè gbàgbé because tó máa ń jáde lẹ́nu ẹ ó máa ń sọ̀rọ̀ bí àgbàlagbà ṣe mi mọ̀ pé bákan náà la jọ ń reason ẹ̀yin náà ti rò débẹ̀ nínú gbogbo àwọn obìnrin tó wà láyé ah. single ladies are out there tí you can just walk to them and talk to them tó máa gbà fún ẹ tó wá jẹ́ pé obìnrin tó ti bímọ first thing ọmọ yẹn ló máa kọ́kọ́ tọ́ kó tó dìbò bẹ̀rẹ̀ sí tọ́tọ̀ rẹ wàá tó kọ́ gbé ogun ológun rù kó tó bẹ̀rẹ̀ sí gbógun tiẹ̀ secondly ni pé o tún sọ pé sister ẹ lógun gidi ni o personally ọ̀rẹ́ mi lógun tiẹ̀ ah, tó nurse a tún wá mú ogun ológun a tún gbé mọ́ tiẹ̀ ogun dogun méjì àbí báwo. Hmm ó sú mi o. ibi tí ọ̀rọ̀ dé báyìí sí wọ́n ní iṣẹ́ wa àjọṣe ogun wa àjọjà tí wọ́n bá ṣe ń ṣe lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn èmi máa ṣe lọ́dọ̀ tèmi àá méjèèjì àjọ máa ṣiṣẹ́ pọ̀ ni. okay. mo ní àwọn information kan tí màá fún ẹ tó bá ṣe ń lọ so òun ló máa jẹ́ kí a lè rí ojútùú ọ̀rọ̀ yìí. ẹ̀yin ṣáà update mi ah, ah, gbogbo bọ́n ṣe máa já ẹ̀yìn lọ lọ́rọ̀ sista because ẹ̀ eh, tó bá délẹ̀ ẹ̀ sà ẹ máa forí kónú ẹ̀. kí gbogbo wa ló máa jẹ́. especially ẹ̀yin. ẹ ṣe gan nǹkan tí mo ní kí n wá bá yín sọ. Um, hello. náà mo wà òkè kò ń ṣọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń bá kámi lára ni. orí ilé ìlú orí kéré ni ọ̀nà small thing. ẹ gbọ́n ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n á sọ ní ṣọ́ọ̀bù yẹn ẹ̀kọ́ ń waste ẹ máa sọ́n sí kí n máa record ẹ̀ so máa lè post ẹ̀ sórí social media ṣe get instagram ni o tiktok ni o facebook ni o máa post ẹ̀ everywhere tí mo tag àwọn tẹ́lẹ̀ kí n tag ẹ gbà bẹ́ẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ ẹ ti dolówó ẹ ti lówó sọ ẹ fún mi. Eh, bí ní bá ń tòrò lọ máa lébẹ̀ ní etí ìdàgbà. that's one. ogun ti jogun lọ ìyá àjẹ́ ń sá fún gbọ́mọgbọ́mọ. tí láti bá ń pàkúta kọ̀rọ̀ kó ṣe déédéé ọmọ ẹlẹ́rìn àgbẹ̀. òun bẹ́ẹ̀ni tó gé tó lóòrùn ló gbà sálẹ́ kòkò ní mówó délé ni. bí ẹlẹ́pàá mi ò ní ráǹkì tó ń lóòrùn lọ́fíìsì ẹ̀ àkùrẹ́ ọ̀wọ̀ àkùrẹ́ ọ̀wọ̀ àwọn tí ń bẹ́ ń bẹ̀ wálé ọdún àwọn èèyàn sì yé bẹ́ẹ̀ lọ ṣé wọ́n wá lè tán lórílẹ̀‐èdè wa yìí ogún ọdún tó fi gbígbé tí márùn wọn lè mú èbò lówó ààrẹ tó bá ṣe ọmọ títí tí débi pé kó lóòpọn bàbá rẹ̀ náà bẹ́ẹ̀ fi ṣògùn òsàn fún ẹ̀ka fi tó rogún yẹn létí. ìgbọ́dọ̀ mọ́ gbàǹtànà mi gbé lọ́wọ́ kì í sọ̀rọ̀ à ń kọ́ọ̀bù ogún jogun lọ ìyá àjẹ́ ń sá fún gbọmọgbọmọ. èbò tó wúwà tó mi lé ní ó That's it. ẹni ìbàdàn ọba ló pé nìyẹn fi jà kápò. òun gangan nìyẹn gbogbo tẹsán sí yẹn tí mo bá ti táàgì wọn tẹ kí n táàgì mo táàgì yahoo soja gisloba ni o tunde ednut ni o bisloaded ni o bàbá títí alẹ́ máa gbowó. à ń sọ pé òṣòwò yìí ẹ̀ ń sọ pé òde adé ilé yìí ó bá ọmọ ṣàlùsí ládọjà ẹ̀ mẹ́yọ ọkọ̀ tí ó tẹ̀lé nìkan ni omi òde adé náà mẹ́yẹ ń tàbàjáde débi kó wà àmọ́ rí wá. Hmm. ok so with this eléyìí sin tó máa fi di bí alẹ́ màá jẹ́ kẹ́ mọ́ tó máa ṣe yẹ post ẹ̀ máa pín in straight ọ̀ṣẹ́gbọ́. ọ̀rọ̀ ẹ̀ bá mi kí ọ̀gá yín kákùsẹ́ ẹ wò àwa ẹ̀fọ́ àtàrọ̀ mọ̀ pé ìkànnì ọ̀gá ń ṣe fún wa torí láti jọ ìtí ìyá rẹ lọ ṣé kò ti gbẹ lòmíì sí ibiṣẹ́. Ah, eh, ó yẹ wọn ti gbà á ṣùgbọ́n bóyá wọn ò rí ìyàn ni. bàdà wọn ò rí ìyàn kí ni ọ̀gá hmm. ọ̀gá tó pé wọ́n láwọn búkú wọ́n láwọn ju kọ́kọ́ gún lọ wọ́n fẹ́ gbáyàn ni wọ́n fẹ́ náwó bẹ́ẹ̀ sì rèé ẹ ti pín sí oníṣẹ́ lé wa lọ́wọ́ ẹ̀yìn kìrìsì owó oṣù wa síbẹ̀ ni àwọn èèyàn pọ̀ nǹkan tán wá sẹ́ kiri wọn gbà yẹn ní o. Mm. iṣẹ́ ń tiẹ̀ wọ̀ wá lọ́rùn tóòtọ́ nítorí pé iṣẹ́ tó yẹ ká mọ̀ ṣe nǹkan là ń ṣe àwa láàfọ̀lẹ̀ àwa láàfọ̀bẹ̀ síìtì mm. àwa látùn lọ́wọ́ gbónúlé mm. ẹ̀yìn ṣùgbọ́n ibi tọ́rọ̀ wá dé dúró yìí tẹ́yìn bá ti lè fọ́ǹtì ẹ já protest. kò jù bẹ́ẹ̀ lọ àìlè sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ orí ibi bẹ́ẹ̀ ni o tí bá jà lọ bá mọ́níjà ká kọ sọ fún mọ́níjà mọ́níjà ó gbé lọ fọ́gà ilé iṣẹ́ gangan. ká lọ bá mọ́níjà àbí kẹ́yìn lọ mọ́níjà. àwọn méjèèjì sáwa méjèèjì ṣe báyìí sá lè sọ̀rọ̀. yín sọ kí ló ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí ìní lè sọ. ṣé ẹ mọ̀ pé mi èmi mọ́ hmm. ti jú ní hmm. èsì ìsọmọ tí mo sọ̀rọ̀ ṣàkàṣàkà. bẹ́ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ yìí sí ló sọ̀rọ̀ ẹnu mi tán. mo mọ̀ pé ò lè sọ tán àmọ́ tí n bá ti ń sọ ọkọ ọmọ kí n lẹ́yìn. ọ̀sà lè ṣèyún ìkìn hmm, lẹ́yìn kò sí wàhálà káwọn ń gà bá mi nu ilé. bẹ́ẹ̀ ṣe wò mí ọ̀rọ̀ ìpẹ́ sú mi yóò kà mí láyà ni. bá mi nu ilé. ta ló bá mi sọ̀rọ̀? ṣọlá pé ò lè léyìí but kí ni problem ẹ̀ gangan náà no tell me kí ni ìṣòro gangan tó ní really ah irọ́ ló pa mo ti fẹ́ mo ti fẹ́ léyìí kò sí nǹkan tó lè ṣe eh, ẹ jẹ́ má fariwo ṣe ra ẹ léṣe. well mi tẹ̀ lot láti máa trade words kò yẹ anáriwo ọjà lásán ló kàn ń pàbí tó wáyé wo wo wo wo henceforth má my number, mi please. Ah, kí ni gbogbo eléyìí <laughs> okay. yeah baby Eh, shall I push pèmí with me ni ah no no no no no kò sí wàhálà <laughs> ó kàn pariwo inú lásán náà ni ṣe yẹ ah no no no kò sí wàhálà ìwọ náà mẹ tó ní èmi ti jẹ́ kó mọ̀ ọ́ wípé ìkúrò báyìí lálábàápẹ́ I'm màtí ẹ̀ èmi ò dẹ̀ ní kí ìṣẹ́gbọ́dọ̀ kí tó kíbi òtútù àbí àti pé àbákúbà la ṣe wúrẹ́ I love you so much yeah all right later dear yeah have to go now okay yeah. àwo àwo wàá fún mi drinks o. ẹ sọ pé bẹ́ẹ̀ rí mi. bẹ́ẹ̀ ni sọ ẹ àmọ́ ìbá ní pé bóyá ká mọ lọ sí ọ́fíìsì nítorí a fẹ́ bá yín ṣe mítìn. Ah, ẹ fẹ́ bá mi ṣe mítìn irú mítìn lè fẹ́ bá mi ṣe tá lè sọ mi tẹ́ni ká máa lọ kíní ẹ sọ̀rọ̀ kí àmì níta mò ń jáde lọ́tẹ̀ mi o. Ah, ẹ wo tí ẹ bá ní ká sọ ń bì kò bàjẹ́ lẹ́tọ̀ ẹ jẹ́ aṣọ. nǹkan tá a fẹ́ sọ ni pé sẹ́ẹ̀rì mò ń rò pé bóyá ó ti yẹ kí a ti retí retí a ti remúremú ìgbà tá a wá rí i pé ẹ̀gbẹ́gbèsè la fi ní ká sọ síta pé ó yẹ kẹ́ ẹ ti gba ẹlòmíì kún wa torí látìgbà tí ìyá ti lọ ah, ọ̀gá ṣe mọ́tàn yìí iṣẹ́ ń wọ̀ wá lọ́rùn pọ̀ o ó tún wọ́n sẹ́yìn ti pọ̀ jù wá lọ la ní ká bá yín sọ. iṣẹ́ yẹn pọ̀ fún yín. ó pọ̀ ah, hmm. mélòó ni gbogbo òtẹ́ẹ̀lì tẹ́ẹ̀ méjì ò lè máa ṣe. Ah. ọ̀gá ah, iṣẹ́ wọn wà lọ́rùn sẹ́wọ̀n hmm. pé kíyàrí ó tó lọ gbogbo wa jọ ń yọ síra wọn ni ní ìsìn tó ti wá lọ ẹ wá kó sẹ́ẹ̀tì ẹ pín sórí tàwa méjì yòókù iṣẹ́ tẹ̀yìn ó ṣetán tí ò ní lè délé kó rẹ́ẹ̀sì. ṣe mọ́tàn yìí ọ̀gá ẹ̀yin náà mọ̀ pé òtẹ́ẹ̀lì yàrá tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ ò níye ó pọ̀ gan-an ó ti sì kà wá láyà ẹ jọba wa nǹkan ṣe sí i sẹ́yìn bí mo ṣe ń wo ìgan tá bá fẹ́ ṣe dáadáa tá bá fẹ́ gba èèyàn sínú hòtẹ́ẹ̀lì tá bá gbé èèyàn bíi twenty kò tí ì pọ̀ jù. bẹ́ẹ̀ni iṣẹ́ ò lè kárí wọn. twenty ẹ mú òkú tá bá ṣe pàjọ ẹ̀ ní tá bá ṣe fifteen kan. fifteen dà ìrọ̀rùn ló bá eh àwọn fifteen yẹn ẹ ní sínú wọn. Ah, ah. iṣẹ́ kílẹ̀ wá ṣe ń bì ẹ kò fẹ́ máa wá kẹ́ máa kílìmù rúmù ẹ kọ̀ọ̀kan kẹ́ máa lọ lé kẹ́fẹ́ gbowó ẹ fẹ́ iṣẹ́ fẹ́ gbó ẹ ń kọ́pìlì pé iṣẹ́ pọ̀ iṣẹ́ iṣẹ́ kan tuntun yín tẹ́ẹ̀ bá ṣe àwọn èèyàn máa pọ̀ ń ta tó ń wáṣẹ́ ẹ̀yin ní kẹ́ ẹ bẹ̀rẹ̀ ayín ṣé ẹ̀rọ kẹ́ tó wá sọ fún mi ni. ẹ má bínú sà. èyí fún yẹn màá bínú yẹn kan tó múnú bí mi tó ó ti jọ ẹ̀yẹ. àní ẹ má bínú. kí n gba kí n kí n gba yàn kún yín. ẹ bá ẹ bá ẹ bá kí n gbìyànjú fifty kẹrẹ kó máa mú rúmù yẹn kọ̀ọ̀kan pé tẹ bá ti clean rúmù yẹn kan ẹ máa lọ lé kẹlẹ máa retí sálárì. jọ má bínú ní tí oṣù wo ni gbogbo àwọn cleaner ń ṣe náà tó sọ pé àwọn fẹ́ rí manager kí náà fẹ́ bá manager sọ. ó fún ní sẹ́mi náà ṣùgbọ́n ilé làpótí máa ń jókòó dédé ibi tá a máa wà ní wọ́n fẹ́ tẹ̀ ní fi wọ́n lè á máa gbọ́jà wọn. kò dẹ̀ mọ̀ pé ìyá títí yẹn ló máa jẹ́ gang leader òun ni torí pé nínú gbogbo àwọn tó fẹ́ lọ bá mánéjà ṣe meeting yẹn gbogbo àwọn kílínà yẹn pátápátá òpònú ayírada wọn ò ní làákàyè kankan ìyá títí nìkan ló gbọ́n nínú. Ah, ìyẹn gbọ́n tiẹ̀ o ká má tanra wọn ó gbọ́n ó gbọ́n ọgbọ́n kan àmọ́ ṣoríṣorí ọgbọ́n àgbọ̀njú ìyá títí yẹn ló máa padà kó bá a àwọn pé téèyàn bá gbọ́njú gbà mí àgọ̀ ló máa ń padà já sí torí ìyá títí náà ṣe kọrin ìwọ ló gbọ́n jù ọgbọ́n ọgbọ́n ọgbọ́n àgbọ́n jù ọgbọ́n ọgbọ́n yẹn kò bá wa rí nǹkan tó ń bọ̀. ojú wa ló máa ṣe mhm. a máa gbọ́n jẹ́ àwọn wọn máa wọ́n tiẹ̀. kí n tiẹ̀ máa fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ tó bá tẹ̀ jẹ́ pé mi dúdú mi ò rí lè wà flashy ìwọ dàpọ̀ ṣì mọ́jú mi lọ́jọ́ àwọn kọ́sítọ́mà ò kì í rí tó sàn nù ni èmi ò ní interest ní ìwọ kọ. ìyàtọ̀ fáwọn wa flash àti ẹgbẹ́ mi tí mo dùn. abẹ́rẹ́ arẹwà ikú ẹwà ó pọ̀ ó pọ̀ ó pọ̀. Hmm. ẹ̀yin ọ̀yọ́ mèsì ẹ fẹ́ wá dán wò bóyá mo tọ́kùn in ọ̀yà èmi Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Àgùnrin rẹ̀ jẹ́ tí o bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo níṣẹ́ mi jẹ́ fáfùjá kó lè gbógun tìwéré ilé. ìwéré ilé. ọ̀bàná ilá kí kùlùbànà bá dàsí àdétọ̀nà wàbílà nàbílà tó ń kàrà mẹ́ta ìnà káńtà ló wà á bò rọ yìí. àmì. alábàtà kárẹ̀ ilé ọ̀dọ́rùn tó ní ọ̀dọ́ ikú ni mí o mo pa ni ti jẹjẹrẹ lọ. everything happens for a reason. ọlọ́run ló ní kí bíríìjì yẹn wó if not inú òrùn làbá ṣì wà. nígbà tí àárín omi ní bíríìjì wa ó lè jọ wá ayé. ọ̀gẹ̀dẹ̀. iṣẹ́ ní ṣíṣe. ayé ẹ̀ máa bàjẹ́ pẹ̀lú tó sọ yìí. túká yọká àbáṣárì jẹ gbogbo náà jẹjẹ lóde ọ̀run ni. àfọ̀já aráàlú ọ̀yọ́ ọmọ ọ̀làdé ni gbogbo àwọn ọ̀yọ́ mèsì pátá ni wọ́n ti ròyìn bó ṣe jọkùnrin tó. àjàgbó mògùn lésì. ọba adógun yìnbọn dẹ ọba àdákẹ́ àwèrè ọba àjàgbó mògùn lésì tó dá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ nítorí àwọn òbílẹ̀jẹ́ Yorùbá ni. ẹni tí ò dépò ń sì yìí kó má rọra ẹ̀ pín o Yorùbá ní báwo. ṣé o tán. ṣé bí ìwọ náà wà nípò gbìyànjú nínú constituency tiẹ̀ kí ìwọ náà ṣe ìwọ̀nba tí ìwọ náà bá lè ṣe kí ètò ẹ̀kọ́ ti àgbègbè tiẹ̀ náà kó dáa mo ti gbà pé ó kàn wá ti fẹ́ bàjẹ́ ó lè bàjẹ́ ó kàn wá ti fẹ́ bàjẹ́ ẹ frustrate life ẹ pẹ̀lú nǹkan tó tiẹ̀ ti wá sọ yẹn pé ó ní ọpọlọ kan ó fẹ́ fi control mi kan ó lè béèrè one fifty million lọ́wọ́ ẹ̀. torí rògbòdìyàn tó wà láàrin èmi àti ikú bàbá yèyé aláàfin Ọ̀yọ́. ẹ mọ̀ ń bẹ̀rù mọ́ ni kí ní báyìí lẹ́rù àfọ̀njá wàá gbórí ìmìrè lọ́rin àfọ̀njá tí ó kúra dáradá àfọ̀njá ò ní kú rẹ o ah, ah. torí pé ṣìṣe ṣìṣe ló ń bá òun kọtí fi ń bàyà rẹ̀ ní. mọ́ni àìdòkó ni mí láyà ájú ọmọ ìgbìnrin ọ̀tẹ̀. aláàfin ló nílẹ̀ ló lóko ẹ̀yin ju aláàfin iná ẹ̀yìn rẹ̀ ọ̀run. àfọ̀njá dòòrùn ó gbóná jọjọn ẹ wá bá ń ké gbàǹjarè kẹ ẹ bá ń fàfọ̀njá pé lọ́ọ̀rí kọ́ lọ́hùn. báwọn ọmọ rẹ̀ ó sì fọ́ká jẹ́lẹ̀jẹ̀lẹ̀ nù táwọn ẹrú ó sì mọ ṣàṣojú wọn. olórí ah, ọkùnrin tó rọ ọgbọ̀dé o. àwọn ẹrú ó وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ọjà jihad. ya rabi gari ya waye tẹmu kẹmu a kasan nan igi òṣòlù èèlè gbà o. àwọn tí wọ́n ṣòro wa lọ́wọ́ kan parí àsìkò tiwọn kan fáwọn mẹ́nu ní láàyè ni. àwọn tó ń darí wa wọn fẹ́ràn ara wọn. especially our leaders in politics wo bó o lọ pa tóun ló bu lẹ́sẹ̀ òun lọ̀rọ̀ Awólọ́wọ̀ àtàkìtọ́lá kan tó kù. mi máa ṣàṣírí fún ẹ àbàlẹ̀ nílọ mo náwó mo ná oògùn. lórí àwa la níjọba yìí àwọn tá a lè jẹ́ abẹnú kan bẹ̀ gbogbo wa àwọn ọ̀ra wa. owó bàbá dábì ló ń bá ẹ sọ̀rọ̀. oní Sunday Igboho ló ń jẹ. Sunday Igboho. olùpàgbé ọlọ́jà sèlú àrẹ̀sà gègé ojú tìlá lọ ajagun ńlá bàbá àmọ̀tàkì sí i. Ṣòun Ògúnlọlá o àti gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ìyá àwùsá lẹ́wọ̀n para yín ṣe tó fún adé gbogbo ìran Yorùbá pátápátá. èdè Awólẹ̀ ní í jà. èpè ọba Awólẹ̀ ló ń jà. ṣé ẹ ti rí èpè Awólẹ̀ yẹn dà. nígbà tẹ́mi sọ fún yín wípé ọ̀gá kọ́ ló ní ṣòro mọ́níjà ló ní pírọ́bílẹ́mù ṣẹ́bẹ̀ ń bá mi jiyàn. ayé lè mú mọ́níjà o bàbá wí bẹnu ẹ̀ bá bò ó kí ló dé tó wáyé mọ́ yà kókó kó ná ó ní lára ọmọ kékeré ara rẹ̀. <laughs> ẹ̀yin màá lọ rẹ ń jọ lójú ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rẹ́ ń tó rò pé òun ò lè pàgọ́ ni tó wá kọ́lé aláruru n ò mọ̀ pé mo lè dà báyìí ló ń da mánéjà láàmú. tàtẹ̀ tí mo rú wọn ọmọ ilẹ̀ ẹlẹ̀ ni wọ́n tí wọ́n bá gbé wọn sórí ẹni báyìí wọ́n yọwọ́ tó bá tún wọ́n dẹ̀dà ara pálábọ́ sórí bẹ́ẹ̀dì àfi kánkán lẹ́sẹ̀ dànù ọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń sọmọ rẹ̀ ńlá níyọ̀. bẹ́ẹ̀ni hmm. ìkòkò tí àmọ pé òun ọjà ta tó wá dórí iná ti ń pè á ẹ ẹ wá dákun ṣé bá ṣe á máa bá lọ rè. bá kí ni lọ ẹ ń bábà lọ mọ́mọ́ bá kú èmi kẹ̀ mo ti lọ tán títí báyìí ló kù. ẹ̀yin ti lọ tán. pẹ̀lú ògo Ọlọ́run. kí ló dé tẹ̀sí kúkú já làmọ́lẹ̀ fún lẹ́ẹ̀kan pé ẹ ti lọ bẹ́ẹ̀ ni wọ́n bá ti ń lọ wájú èmi mọ̀ ti sọ́ọ̀kì bọ̀ tí bá ń lọ wájú mọ̀ ti sọ́ọ̀kì bọ̀ nígbà bá lọ fíyìn báyìí nǹkan yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ ni. Ìbàdàn bẹ́ẹ̀ ni Ìbàdàn lọ́mọ kan mọ láìko. ayé ọmọkùnrin mọ̀ ló mọ̀ lè fún o. ọdẹ ọdẹ. Baby, it's okay. It's okay. What? Look at me. I'm not ashamed please stop crying stop crying No come. mi fẹ́ kó máa sọkún mọ́ because mi understand. stand kí n máa rí tears ẹ right ṣé ní gbogbo threatening tó kàn threatening ẹ yẹn ìyàlẹ̀ lásán ni ariwo ọjà lásán ni àbí kí ni ewé tó halẹ̀ kí ló fẹ́ folúwẹ̀ ṣe kò sí I'm here to stand with you. Yeah? Please, it's okay. Oh, yeah, it's okay. Come on, come on, come on ọmọ serious wo tí ẹ fi yẹn lẹ ó sọ fún mi lórí fóònù ní gist wa kí ló ṣẹlẹ̀. gist wa o ó yẹ kí n sọ fẹ́ lórí fóònù but mo wò pé ah, kárí àwọn ọ̀nà wọn ló máa make sense torí gist eléyìí gbáǹkọ gbì mí. tell me now sọ fún mi. sinimá tí a sanwó fún olóṣèlè ní lounge wa lẹ́yìn. <laughs> sinimá tẹ̀ sanwó fún ọ̀fẹ́ nìyẹn bá dé ah. ọ̀gbẹ́ni gbẹ́mídébẹ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀fẹ́ ló bá dé o ṣùgbọ́n mọ àǹtí tó ń ṣe ní ọ̀dọ̀ yín tí mo ní àǹtí yẹn ti fáìn ju cleaner lọ nà. tán fáìn gan báyìí. ẹ ìyá rẹ nìyẹn kí ló ṣe wọn. máa kọ́ ló gbé wọn wá sọ́dọ̀ wa o. irọ́ ni o. Hmm, ìyàwó máa yẹn bá dé ìyàwó máa yẹn ṣe bàbá ńlá wèrè fún wọn. nísìrì kò tí ì yé mi so ọkùnrin gbé ìyá rẹ wá sọ́dọ̀ yín ìyàwó ẹ̀ wá wá ṣe wèrè fún wọn ó ṣe bàbá ńlá wèrè fún wọn ah, mo ti máa ń réyàn mi mọ̀ pé hmm. woman yẹn ṣe èrè ah, gidi ah, gan. story yìí wá interesting mm. so àfìgbà tí yàrá mú ṣẹ́wù cup ní business. so ìwọ mọ̀ pé ṣẹ́wù cup ju iṣẹ́ sálárì èèlò ni wọ́n fún nídìí iṣẹ́ cleaner. Hmm. so ó cup náà ṣe ń sìn. ibẹ̀ ni kò jókòó sí. ẹ wo àǹtí mi ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àti ṣọlá pé kò ń sókè rárá ẹwù ẹ ti jẹ́gbọ́n gbogbo wa náà kò dẹ̀ sí nǹkan tẹ́lẹ̀ bọ́dì fẹ́ ṣe sí i orí mi ẹni dìrù láìláì ẹ̀hẹ̀ ẹwù ẹ ti fẹ́ máa yẹn náà kò sí nǹkan tẹ́lẹ̀ bọ́dì fẹ́ ṣe sí yẹn ṣé lẹ́yìn tàà tó pọ̀ kò sí ọkùnrin kankan pamọ́ tó responsible ṣe bẹ́ẹ̀ sọ pé ọ̀nà lọ ṣe ẹ̀hẹ̀ kí wọ́n lè tó jarí láyọ̀ ẹ ti di awo ní ọ̀rẹ́ dì ẹ fà tí mi sílẹ̀ ẹ mi rárá mi má support yín mo support yín pé máa ẹ máa fẹ́ a máa ṣe wedding ayé á gbọ́ ọ̀run á mọ̀ ṣé ọkùnrin tó sọ pé òun fẹ́ gbé bùkátà ẹ̀yìn àtọmọ yín lè máa fi sílẹ̀ tó ń pa búrò kan sọ pé òun fẹ́ rí wọ́n fẹ́ rí story nìyẹn past wọn dẹ̀ nìyẹn ayé ṣe irú ẹ̀ ṣé ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ ẹ ti mọ̀ wá tí wọn pé bá ṣe máa ṣe náà nìyẹn. gbogbo nǹkan tó sọ pátápátá òun tó kún ni mo gbà ó ṣe àbúrò alájọbí á gbé wọn máa lò ó ó ga ọ ṣé wípé ukọ̀pù ni mọ́mí rẹ̀ ń ṣe wọ́n kúrò níbi tán ti ń ṣiṣẹ́ oṣù wọ́n bá ń ṣiṣẹ́ olóṣó. ukọ̀pù <laughs> báwo a dá pé ní ukọ̀pù my friend olóṣó lolóṣó ń jẹ original olóṣó gan ni wọn wọ́n gbé sórí gan ni ọ̀rẹ́ ẹ̀ tó wá ka níbi tán ti ka yẹn kò wá rìkọ̀dù ẹ̀ bí akókan tẹ̀ ṣe short clip. agbóore kò mú òun yẹn pé ni so àṣé wọ́n máa yẹn package láìfẹ́ nígbà tó wà níbí tá a máa sọ fún pé wọn customer kan béèrè nọ́mbà ẹ̀ tó máa ní no i'm not in for that Me, I'm wá interested aṣọ ara lè wá package. O ti sòyìn bóyẹn náà tán i'm not in for that O mean pé she's out for that inú bíbá ẹ̀kọ́ ló ti fẹ́ ṣe ìta ló ti fẹ́ ṣe hmm. ọ̀rẹ́ yẹn gan fọkọ̀ tá ti máa taṣẹ́ ẹsẹ̀ stereo tá ti máa upload ẹ̀ tá ti máa lọ send ẹ̀ sáwọn blogs. wọ́n máa wọ ọ̀rẹ́ àṣìlérí ṣe máa sọ fún un ó ló máa ń ná bẹ́ẹ̀ kó máa bá wa wà kó máa mú ìwé yẹn pé fún wa. àwọn olówó wà ní àwọn customer àbí normal person kò sí gbà tá à ní búra o torí pé pupa ni gbogbo nonsense tó ń ṣe yẹn akàn dúdú tí wàá ń ṣe ọlọ́ọ̀lọ́ ọlọ́ọ̀kan ti sọ pé a máa ṣiṣẹ́ a máa ṣiṣẹ́ gbowó nìkan ẹ̀kọ́ gbà wá sí bí àwọn attractive ìdí kò sí ṣé wọ́n láyà gbogbo ẹ̀ náà ni aṣọ ti parẹ́ mọ́ gbogbo ẹ̀ tí mò ń kọ gan kò yé mi bó mo kọ́ dé. abidi ló kó tètè sí mi sí òun ní làákà ìtò èlò ṣe net nine parallel ní wàhálà. ìmọ̀ bí mo ti ń bẹ ìṣòro mọ́. sísá mi inú mi dùn tẹ̀ jẹ́ kí n wá kí yín lẹ́yìn o orí tàbá ní ká wá kí yín ẹ̀ kì í fẹ́ ká wá sọ́dọ̀ ẹ̀. ebi torí àǹtí àgbàyà sísá ẹ̀ tó wà pẹ̀lú mi ni mi ò ṣe fẹ́ kí n wá sọ fẹ́ fi wàhálà pa mí ni bùkátà tiwọn tọmọ wọn èmi ni mò ń gbọ́ school tiẹ̀ náà wà ń bẹ èmi yìí náà ni mọ́mì náà wà ń bẹ mi yìí náà ni ó tiẹ̀ ti sú mi ẹ má rò bẹ́ẹ̀ sista mi ọlọ́run tó dá yín lọ́lá kó dá yín lọ́lá torí ẹ̀yin nìkan ó dá yín lọ́lá torí àwa náà ni ọlọ́run ti mọ̀ pé àwọn báyìí máa wà ní fámìlì fún yín ló jẹ́ kó dá yín lọ́lá kẹ́ẹ̀dẹ̀ máa wo a máa ń ṣàdúrà fún yín àdùnmọ́pẹ́lẹ́dẹ̀ wa náà máa ṣàdúrà fún yín. ìyá ọlọ́run fi mí ṣe fọ́ọ̀mù fún gbogbo yín kí bùkátà tí yín kó pa èmi òun nìyẹn sìn ẹ ti sọ mí di dà bí mo ṣe dà. ọlọ́run ní jẹ́. gbogbo ẹ̀ ló ti ń wò bàìbàì kò sí kankan mọ́ ìyí iṣẹ́ kò sí àìtí rí mi. ọlọ́run jẹ́ ẹni rógun iṣẹ́ dúró dúró gbẹ kò sí nǹkan kan tó dúró gbọ́n ẹ̀ mo mọ̀ pé time ni tó bá yá gbogbo nǹkan máa wà òkè padà ṣé ẹ̀dá wa rí sista fèyí ṣara náà tí ẹ bá mọ bí àǹtí mi ṣe máa ń pray fún yín. àbúrò lórí ìbùkù ni wọ́n ni. Ah, ah, orú àdúrà wèrè wo lọ ṣọ́n ṣì èrè ni ṣọ́n já wèrè ni ó dẹ́ ń tẹnu wọn sister ẹ̀ sister ẹ̀ sister ẹ̀. ẹ ní sùúrù ẹ má ṣe pé mọ ah, ẹ wo ẹ ti burú jù o ẹ ti burú jù. ó lè ní sister ẹ ó lè kán fọkọ lọkọ lẹ kí ló dé tó ràn jù mọ. ẹ ẹ gbogbo wa tó ń wò fún mi ṣó dáa ṣó ní pé wọ́n ti fi ibi ṣó lóore. ẹ ní sùúrù kò sí wàhálà kí ní sùúrù àbí sùúrù yìí náà ni torí mo sì jẹ́ ojókòó tó bá tún dárúkọ sìstá ẹ̀ kan ó ń gbàdúrà ó ń ṣàdúrà ó ń ṣe kí ni mo máa lé ẹ bọ́ta máa dẹ̀ nà ẹ bọ́ta ni. ẹ má bínú. ẹ ti burú jù. ẹ ní burú mọ́ ẹ ní burú mọ́. ẹ ti burú jù. ẹ ní burú mọ́. kò sẹ́nibọ̀dì tó lè bá yín sọ̀rọ̀ ẹ máa lagídí ẹ máa lagídí. ṣé wèrè lélẹ́yìí ni ta lélẹ́yìí nínú ilé mi tún wá fẹ́ máa bàbà. ẹ má bínú. bẹ́ẹ̀ tí ẹ nǹkan kan ẹ̀rọ ta wo whatsapp ẹ mo send the information kankan sórí ẹ kó sáré check ẹ sí kò lè act fast on me mo fẹ́ kó ṣiṣẹ́ lórí ẹ bye bye bye bye yeah okay. Òkìkí mi ò mọ bóyá orí nǹkan tí mo rí o torí eh, oorun tó wà lókè yìí ó sì taṣọ gbẹ o a ti dàgbà ju ká má lọ so mi ò mọ reason tó fi fẹ́ kú lórí ọmọ yìí o because let's wọn náà jẹ́ kájọ wò tẹ̀gbọ́ntàbúrò làwọn ọmọ yìí òun náà ti ń bára wọn jà ẹ́ ó tó tó ń bá lọ ṣe ara wọn léṣe tí ẹ̀gbọ́n lọ pa àbúrò àbí tábúrò lọ pa ẹ̀gbọ́n ṣó mọ̀ pé directly or indirectly o ti lóko èèyàn lọ́rùn nìyẹn. ìṣòro gọ́gọ́ tí mo ní nìyẹn at this very moment i don't know what to do i'm confused mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́ okay kí ló ń mo lè ṣe. now you are talking mo rò bó fẹ́ carry cross yẹn alone Now, náà tó ti sọ fún mi sìn. Um, Òkìkí let bygone be bygone jẹ́ kó mọ̀ yìí máa lọ let her go for good will be there are thousands of ladies out there tó yẹ wípé o ṣe lè ní walk out to any one of them tó yẹ pé ó dẹ̀ máa gbà fún ẹ àti ìdàgbàjú ká má rí ìyàwó lọ́nà wait after all ọmọ táwọn tún sọ nípa ẹ̀ gan-an so ti gbàgbé pé ọmọ yìí ó ti lọlé ọlọkọ adélébọ ni mẹ ó ti bímọ kan so after one ọmọ tó jẹ́ pé ó ti bímọ kan tó ti níṣòro. wálé never in your life má ever bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ kí ló mi ó dẹ̀ tẹ mọ́ ó tẹ mọ́ ó ti bímọ ó ti bímọ ṣọ́gbọ́n bí wọ́n járùn ni. okay is that the reason why you shouting at me. kí ló ti bìrì shout ah kí ló ti mo shout instead kò advise mi bí nǹkan ṣe máa tò ó advise mi pé kì í fúnlẹ̀ kì í fúnlẹ̀ kí ni tiẹ̀ mẹ́ẹ̀ I love her so much. Okay, Okiki, do you realize you are shouting at me? Oh, God damn me. Wale, I'm boiling. Please, jáde mọ́tò mi. Okiki, oh You're walking me out of your car. Jáde, I'm boiling. Please, bam, jáde, jáde, jáde. Ah. Oh my God. Okay, Okiki, Okiki. Tina, kufu mi jọ, my friend. Ah. Ṣọlá. Bọ̀dá Wálé. Níbi tí ọ̀rọ̀ dé báyìí, mi Me rò bí mo máa lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí mọ́. Ọ̀rẹ́ mi òkìkí tó yẹ pé mi ò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó máa gbọ́lẹ̀ méjì òkìkí ti sọ pé kí relationship wa kó end yeah the funny part ni pé òkìkí ti block mi lórí whatsapp regular call ó block mi mi ò lè rí iṣẹ́ mọ́ ah. jọ nítorí ọlọ́run mo fẹ́ bẹ̀ ẹ́ ni lórí ọ̀rọ̀ yìí èmi àti ẹ àjọ ní nǹkan kan ṣe pọ̀ ah. o ti gbọ́. wọn kò wálé kò lè tó yẹ mí fi ni ẹ ẹ lè bá sọ̀rọ̀ ni ẹ má kò lè kọ ẹ má kọ ẹ tún blank mi tẹ̀yìn ẹ bá dá sí èmi máa mú sórí. Eh, má má jẹ́ kó gùn mẹ́yìn náà ó gùn ní sísá mi nìyẹn sísá mi ló ń dùn mo mọ bó ṣe ń dọ̀ ah àwọn káyà àwọn káyà máa ta ayé leléyìí ọlọ́run o ẹ mọ̀ kan ẹ má wọrí èmi nìkan tó jẹ́ ara mi gbà sámi mi gbà òkìkí ọ̀tún gbọ́dọ̀ gbógun ṣá òkìkí. jẹ́ ìtọ́lá ah, ah. <laughs> ẹ ṣé o ẹ ṣe sọ fún gbogbo ayé pé mi kọ́ mo nílé ẹ jẹ́ ọmọ pé mi kọ́ mo nílé. ṣe bí ṣe yín lé jẹ́ ní. ok mo ti gbọ́ ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀rí kọ́ mi látọjọ́ èyí tí mo ti ń pè. ẹ mọ̀ nǹkan lóòótọ́ ni mo rí gbogbo tí mo kọ́ tẹ fẹ́ sọ mo mọ̀ pé lórí ọ̀rọ̀ owó lílẹ̀ fẹ́ bá mi sọ ni mo ṣe wò pé tí ó bá ti wà lọ́wọ́ mi pé màá pè yín fún ara mi bóyá kẹ wá gba káàṣì yẹn àbí kì í ṣe bí mo ṣe máa ń ṣe máa transfer. mi ò lẹ́tọ̀ọ́ láti béèrè owó ilé. nǹkan tí mi sọ yẹn tó yẹ pé owó yẹn ti wà lọ́wọ́ mi ni èmi ò bá ti pé torí bẹ́ẹ̀ ṣe wáyé sí kò tí ì sí kò tí ì sówó yẹn lọ́wọ́ mi ẹ jọ àtìgbà tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi ni gbogbo ẹ̀ ti lẹ́yìn náà mọ̀ pé mi ò kí ń jẹ owó lé ẹ̀yin ẹ̀kan gbàdúrà kájọ wọnú àwẹ̀ àti àdúrà kémi ríṣẹ́. Ah, irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí náà ẹni gbàrà tẹ bá ti ríṣẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ òní mo wá fún yín gbàtẹ́ fẹ́ kúrò èmi mo kúrò ah. kí ló wá dé tẹ̀ ń ní lára onílé ti ń dà mí láàmú ẹ dúró ẹ jẹ́ kí n ṣàlàyé kinní kan fún yín tẹ bá ti mọ̀ pé bíbá yóò wọ̀ fún yín mọ́ ẹ ní lówó san ẹ lọ gbalé ojúlé kan kẹ máa ṣe wúkọ ọkùnrin náà kẹ lè máa ráàyè lówó lé san àbí kẹ kó lọ sí family house yín kẹ ẹ̀rọ adúró síbẹ̀ jẹ́jẹ́ torí onílé gan ti ń yọ mí lẹ́nu bíbá yìí owó oṣù mẹ́ta ló ti jẹ́ ẹ̀ ti gbọ́ ìmọ̀ kan ni tamídíárì láàrin èmi àti onílé ẹ̀yin bá mi ṣe agbẹnusọ. ó fìtì ẹ wá gbọ́ ẹ ti lo oṣù oṣù kejì ìkẹta ìkẹrin lẹ ń lò lọ yìí onílé dẹ̀ ní kí n lé ń jáde mo fún yín di ìparí oṣù yìí tó o bá ti rówó san kó jáde tó bá wá kọ̀ tó kó jáde ọlọ́pàá ló máa bá wa dá sí i. kọ́ lónìí àwọn ṣe ń sọ̀rọ̀ bí kúra sìmẹ́ǹtì rẹ̀. kí ló wá ṣe ọ́ tómi ṣe gàlégàlé ooo. Oh. Ṣọlápé Ṣọlápé ṣó wà nílé ni abó ti jáde Ṣọlápé. <laughs> jọ kí ló fẹ́ kí n pè ẹ́ so ó ń dùn ẹ̀ ìwọ lè gbà á bọ àti fẹ ṣàrò òjò ẹ lójú kò síbi tó ti lè fi wọn ṣẹ̀sìn àbí orúkọ lásán mo sì pè ẹ́ mo sì máa fi ẹ́ ṣẹ̀sìn mo máa fi ẹ́ ṣẹlẹ́lẹ́yà kí ló dé náà kí ló ń jọ lọ́wọ́ tó fi jólẹ̀ ṣé wọ́n nìkan ni ni ṣé wọ́n nìkan ni kí ló ní téèyàn kan ò ní kí ló ní kí ló já mọ́ kò sẹ́ni tó tó ẹ bá sọ̀rọ̀ mọ́mí náà dẹ̀ níbẹ̀ ẹ̀sán tó jò tọrọ sórí èmi wá bẹ̀ sọ ni fanti aláǹtí lọ́rùn lẹ̀ fi wọ́n lọ́rùn lẹ́jẹ̀ kan fọkọ̀ wọn èyí lòun ò fẹ́ mọ́ kò fẹ́ mọ́ èyí lè má wúrú wò sí tó ń wí náà kò fẹ́ ó de fanti aláǹtí lọ kó jẹ́ kán lọ́kọ tiwọn ẹ kẹ́ fi wọ́n sílẹ̀ kẹjọ́ kán lọ́kọ tiwọn ẹ wò àǹtí tí ẹ bá fi wọ́n sílẹ̀ lẹ́rọ̀ ẹ fi wọ́n sílẹ̀ lélẹ̀ mo ní kí wọ́n já yín ni wọ́n nìyí last one dẹ̀ lélẹ̀ tí n bá tún máa padà wá ojú yín á rí tó àwọn ará àdúgbò kì í ṣèyàn wọ́n sì ti mọ̀ pé kì í ṣèyàn gidi tẹ́lẹ̀ ẹni ibi ni yín ẹ olórí ẹbí ó wà ọ ẹ wo ẹjọ́ ọmọ mi àtàntí Ṣọlápé ni mo wá fi sùn yín. Ṣọlápé àti ìyá yìí wọ́n ń jà ni. ẹ wo olórí ẹbí wọn ò já ọ ọmọ ọmọ mi lọ lo kádàrá àti fi ṣe aráfà búrò wọn. ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ máa wúwo pọ̀ ìyá yín ó lo kádàrá ẹ̀gbọ́n rẹ̀ fún ẹ̀gbọ́n fún àbúrò. wọ́n lo wọ́n lo tàǹtí fi ṣe aráfà àti Ṣọlápé. wo mi ọ̀rọ̀ ń wúwo ayé ò sì gbọ́dọ̀ bá àyàn gbọ́ èyí tó wá jáde lẹ́nu ìwọ́tọ̀ ọjọ́ ọmọ rẹ̀ yìí kò á jẹ́ kàyéfì báyìí. ẹ wo torí pé ayé ò gbọ́dọ̀ bá wa gbọ́ náà ló jẹ́ kí wọ́n sọ fẹ́yìn tẹ kò fún wa ń bàbà mi ìṣá lè máa parọ́ mọ́ wọn ṣé bí mi ni mo wà ń bẹ̀ mo ní nǹkan tí wọ́n ṣe ò dáa olórí ẹbí mo ní mi lo kádà ẹ̀rọ àti fi ń ṣara mo lè fún àti pé wọ́n lè tún jẹ́ kó mọ̀ pé àwọn ò nífẹ̀ẹ́ àti yẹn rárá àti ṣọlá pé nìkan ló rí bí ọmọ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta kó dé dá bẹ́ẹ̀ ṣé rí ìyẹn ẹsẹ̀ tó wọ́n kéré nìkan tó ń ṣẹlẹ̀ nílé wa lọ́wọ́lọ́wọ́ báyìí sìn àti fèyí ṣàrẹ ẹni ẹlẹ́ni tó rọ́ọ̀zù láti jọ ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ rọ́kọ tó fẹ́ fẹ́ àti ṣọlá pé dìde mọ́ lọ́rùn pé dandan kò ní fọkọ yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní wọn ò nífẹ̀ẹ́ wọ́n ní torí kí wọ́n mi dá sí ibẹ̀ wọ́n ní mi ò dá sí wọ́n ní tún take side àti ṣọlá pé ni pé kò nífẹ̀ẹ́ náà nìyẹn ibi táwa bọ̀rọ̀ èdè ń sìn sà ọlọ́ọ̀ má jẹ́ kí ẹ̀mí lọ sí o torí wọ́n ti jọ ń fi èpè àti kúlẹ̀ àwọn kiri báyìí. gbogbo ẹlẹ́dàá alájọbí ẹ̀yin tẹ́ ẹ ti filẹ̀ sasọ́búra ẹ má wò mìíràn kò gbọ́dọ̀ torí mi bàjẹ́ inú ilé yìí. èsè èsè tọmọ ìyá méjì ọdọ ta ara wọn lọ́sàn gan ah, irú ìyàwó ni ká pè ya yín yìí. ọ̀dà báyìí ni ọ̀ka rẹ̀ ṣe é wùwà ló ti wùwà yìí ó tètè mi sọ̀rọ̀ yìí kó tó di pé bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ pẹ́ kò gbọ́dọ̀ pẹ́ adùn mi. ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́ mo ní tí àjọ mi ò. afa ló ṣe é. adùn hmm. oníbílíìfù kan tó ṣẹlẹ̀ sí i. ló ṣe. mo ṣe drop kan pẹ̀lú nífẹ̀ẹ́ mi sẹ́yìn. ṣé ti ń bọ̀. kò wá o àwọn nǹkan tó ń sọ lórí fóònù kò make sense rárá in fact kò tí ẹ wí tí gbọ́ everything kàn dàrú mọ́ mi lọ́kàn ni inú mi go dùn látìgbà tí mo ti drop kan pẹ̀lú ẹ̀ ṣe bó ṣàmù àǹtí ẹ̀ yẹn etí ẹ̀ mú wa ah, aláàánú wa onídùúró nǹkan ti dàrú fún wọn o. dàrú bíi ti báwo. Ah, in fact kò tiẹ̀ bọ́ sí rárá mọ́ ni eh, nínú nǹkan tó ń sọ lórí fún ọjọ́ àmọ́ ń sunkún ni ó sọ wípé àǹtí yẹn wọ́n fall in love. mo fẹ́ bọ̀bọ̀ kan ni wàá sọ fún ọgbẹ́ kọ́kọ́ òun fiṣẹ́ sílẹ̀ àwọn náà bá kọ́ òun fiṣẹ́ sílẹ̀ along the line òun gan náà gan sef ó tún jí wọn lówó lọ ó ti dùbò àǹtí yẹn. èso yẹ ká àǹtí yẹn náà fiṣẹ́ sílẹ̀ tí wọ́n bá tiẹ̀ wá ti ra wọn àwọn yóò ti wá ah! tí wọ́n bá lọ tara Oh, oh, oh. àbúrò ìbúkú gan ni bàdá ẹbí tó wà. orúkọ tí máa sọ lélẹ́yìn yìí go dey trust ma ma ada o dey trust ọkùnrin àwọn náà ah. ọdún ẹ ah. fẹ́ ṣe báyìí sí. adùn adùn o mọ̀ nǹkan tí mò ń lò ń sìn ṣé orí mímú ibi tó gbé ti wọ́wọ́ o jẹ́ kí n gbé ẹ débẹ̀ ṣé o máa tí kejì yẹn tí ò kí n fún wa lówó yẹn àti tí ò ní àti first born wọn yẹn eh. òun ló máa ṣàṣàǹsì yẹn. Hmm, hmm, hmm, knowledge wisdom wisdom o ti rí bẹ́yẹn ah. ṣùgbọ́n pé wọ́n sọ pé àǹtí yẹn náà ló máa ń fún àǹtí tí òkè fún wa lówó lówó ní ọ̀dẹ̀ lè máa dùn. Ah! ayé àǹtí yẹn náà bàjẹ́ bí tó wà ṣọkùnrin burúkú àǹtí yẹn ṣá. Ah. tó bá ká bọ̀ wọn lọ́tẹ̀dẹ̀ káwọn náà wọ́n máa ṣojú rẹ̀ wọ́n máa ṣojú rẹ̀ àbí oh my goodness. o tún kò dùn mí ní pé wọn ò ro tiwa mọ́. àǹtí ìfọkàn. ìwọ ni ilé ìsìn kébi ọjọ́ méjì má ti pa ẹyin. wọ́n ti ẹ̀ sọ torí kọ́ńtìlẹ̀ tí wọ́n ti fẹ́ tán gódìwọ̀n yẹn náà dẹ̀ ah ooo oh, ah. dúpẹ́ fọ́lọ́run mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn alájọbí fún ìjókòó tòun tó wáyé torí mo ti ń kẹ́kún inú mi dùn bí ẹsẹ̀ gbogbo wa wá ṣe pé yìí ẹ gbọ́ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ jẹ́ á fi sùúrù tó ẹ jẹ́ á fòye gbé e ẹ dákun ẹni tínú bá ń bí láàrin ẹ sọ jáde ẹ má fọ̀rọ̀ pamọ́. ọ̀rọ̀ tó ń yìí ẹ a mọ bí ó ń kálukú kù sí ká lè bá a mẹjọ ọbẹ̀ dá ẹ má fẹ̀jẹ̀ inú ká funfun jáde ẹni ọba ṣe ra wọn àwa náà yẹ ká lè mọ̀ wípé ibi òkú ni ibi ọ̀rọ̀ rẹ̀ dà sí ni ó ń kálukú ọ̀sọ́ tinú ẹ̀ ká lè yanjú rẹ̀ nítùbí ìnùbí. ẹ ṣe olórí ẹbí ẹ wò inú ń bí mi gan-an mi ò gbọ́dọ̀ parọ́ fún yín sà alájọbí gan wà àwí ẹ inú tó ń bí mi inú tó dẹ̀ ń bí mi yìí <laughs> ẹ wò ó lè bà nǹkan jẹ́ o ẹ sà ṣe rí òkìkí tó jókòó yìí ẹni tèmi àti ẹ ti fẹ́ra rí ni kì í ṣe fífẹ́ pé eré o fífẹ́ pé a fẹ́ fira wa ṣe ọkọ àti aya ni ẹ àtijọ́ tó dẹ̀ ti mọ̀ pé ẹ̀gbọ́n mi ni àti fèyí ṣara kí ló dé tí ò dẹ̀yìn tí ìbá ṣe pé òun náà mọ̀ ọmọ òun de dẹ́bi warú sista mi náà dẹ̀ rè mo ti ṣàlàyé fún wọn ẹni tí mo ti fẹ́ rí lẹ́nu yìí láì ṣe pé fẹ́ ṣoògùn àìkú ẹ dẹ̀ mọ̀ ẹ dẹ̀ sọra yìí di ọrùn ṣú la parò ń kú sí ṣe ni pé sista mi gan èèyàn burúkú ni wọ́n ẹ ibo ni kí n fojú sí màámi. ṣọlá pé òde máa bẹ̀rù ọlọ́run máa bẹ̀rù ọlọ́run máa rántí pé ọlọ́run wà ní gbogbo nǹkan tó bá sọ tí ò bá gbàgbé èmi ò gbàgbé ṣọlá pé òkìkí ẹ nǹkan tó ń ṣe fún mi yóò dáa o nǹkan tó ń ṣe fún mi yóò dáa o. kí nìyẹn. fine dúró látọjọ́ tí màá ti ti jọ ń ṣe papọ̀ ọjọ́ wo gan-an olùgbà kì í ṣe láṣọ wò ni ó gbà ẹ at least ìwọ mo ṣàfẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó àbí òun ni kí ẹ̀ntàfẹ́fẹ́ kó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ di àgbàdo ní ìgúfádìyẹ fọlùwà ẹ̀. òkìkí kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ o fẹ́ ṣí mi láṣọ wò jọ ṣé kò ṣí mi láṣọ wò láwọn ẹ̀nẹ̀ yẹ́ òótọ́ ni náà ẹ máa ma sọ pé serious relationship ẹ máa fi yẹn sí bondage èèyàn nílé máa béèrè owó mo kúrò lórí àwọn obìnrin yẹn mo ti sọ fún ẹ time to that number I am allergic to poverty mi ò lè fẹ́ ẹni tí ò lówó mo ti sọ fún ẹ nùnùnù láàrin èmi àti ẹ wàá wá ṣí mi láṣọ wò kí ni èdè ṣì máa le nùnà ọ̀ṣẹ́ ni tí ò bá lówó yẹ kó máa ní ọ̀jìn ni ìwọ tó yẹ kó máa bẹ̀ pé kó jẹun ó ló fẹ́ máa ṣàṣọ wò it's all shades of wrong nonsense yẹn mo dẹ̀ máa sọ fún ẹ pé kò tẹpá mọ́ṣẹ́ o rò pé mò ń ni see i am not ready i am not ready bí mo ṣe ń wo mo ti wà traumatized ah. you are a show of poverty i am angry because mi ò fẹ́ poverty Rara láyé mi o fẹ́ ní nice time pẹ̀lú mi o fẹ́ ní nice time pẹ̀lú mi ṣé o rò pé muscle lọ ni tá bá ní nice time yẹn kí ló fẹ́ máa so fún mi ṣó fẹ́ máa sọ fún mi pé start from the scratch ni ṣé mi jẹ́ scratch and win promo ni Abu fe ma ba mi ṣàlàyé it is well it will going to be well àwọn motivational speaker as it is mi ò believe nínú ẹ I have lost all hope on you. ṣọlá pé ṣọlá kó dẹ̀ ṣì máa dá o. oh mommy, ẹ̀ ló lè believe yẹn no me I'm out I'm out of your life I am out of this relationship for good and don't even bother to call my number. Ṣọlápé má ṣe báyìí fún mi náà. Ah, ah, ah, lásán lásán mi Ṣọlápé ni ó sì máa dá ó sì máa dá orúkọ mi ò fẹ́ jẹ́ rò mí. Ṣọlápé. yóò tún wá ní gbogbo twenty tó ń twenty mean, kí ni ìtumọ̀ ẹ̀ no tell me kí ni gbogbo twenty I think ńgbà tẹ́ bàtẹ́ ń date Just sọ me. Show ṣé ó ní nǹkan tó pa á pọ̀ ni kò ṣáà sí nǹkan tó pa á pọ̀ mo tẹ̀lé ka ẹ sí dating Baba. sí nǹkan tó pa now. pọ̀ náà ọlọ́run dẹ̀ ṣe mo pàdé olólùfẹ́ mi ẹni bí ọkàn mi ẹyin jú mi tó fi mí lọ́kàn balẹ̀ bàbá kí ló ràn pẹ̀lú ẹ̀ mo dẹ̀ tẹ̀lé ẹni tọkọ mi fẹ́ ni náà. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ inú mi dùn sẹ́rí gbogbo adájọ́ ayé ọ̀ṣọ́ra ògbẹ́jọ́ ẹnìkan dá kó ṣe pẹ̀lẹ́ iná ẹjọ́ a máa jó ni kéèyàn pọ̀ tún kó pòsì kó gbọ́ tẹnu wọn ntí mẹ́lẹ̀ yóò ti làjà lọ ṣé kásò dúdú ọ̀rọ̀ ọjẹ̀bi díẹ̀ ah. elédùn àmọ́dọ̀ ọlẹ́bi ìtajà ẹnìkan ìfìrún mú èyí ń bá wọn èkejì ni wípé bákan lè dá ṣe é mọ́ra wọn kí ni àti ìrírí láyé wo èmi ti rẹ́ ni tọ́jú ọ̀rẹ́ ẹ̀yà rí kódà wọ́n ti ń ṣe wọléwọ̀de láàrin ara wọn ǹjẹ́ ọmọ pọ́nmọ́ rẹ̀ ló tún fi sáyà irú rẹ̀ èèyàn sẹnu báyìí ni dépòdépò kò sí ní tọ́pàwọ̀ àti aláìpọ̀ tọ́ba wa náà mú ẹni tó tún rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀yìn òun sì forí ma lẹ́yìn kò sí ní tó burú nu rẹ o bá a dáre ọlọ́run ó tún dá bá a dáre Èdùmàrè ó tún dá níbi mo sì dàgbà dé yìí tí n bá wí nǹkan kan gbà bẹ́ẹ̀ ọ̀gbọ́ pẹ̀lẹ́ dọwọ́ rẹ hmm, ṣe sùúrù jẹ́ kínú rẹ̀ ó dùn sọ̀rọ̀ tí ń bẹ yìí ọ̀gbọ́bọ̀dá tó fẹ́ máa dùn pọ̀ lórí ọ̀rọ̀ kò gbélé kò gbéta lórí ọ̀rọ̀ yìí ǹjẹ́ ọmọ wípé bí ọgbà lésì tọ́rẹ́ǹtì lésì kò rówó bẹ̀ sáwọn ti lé lé. olórí ẹbí a sọ pé a fẹ́ máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí bíbá bí màá mi kí ló tún tún. kí ló ṣe sùúrù. kí ló ń ṣe ọ èmi ló ń mú ọgàn tó ń gọ sẹ́yìn kankan kí ló dé tó ń bo ohun tí ò yẹ kéèyàn ó bò ó tẹ́wọ́ ọ̀gùn kádà sọ̀rọ̀ ọ. ẹ wo dádì bó ṣe máa ń ṣe nìyẹn ṣe máa ń ṣe nìyẹn. má jẹ́ ń gbọ́ nǹkan kan lẹ́nu rẹ̀ ẹni inú ń bí èèyàn sùn lọ́rọ̀ inú sì ń bí pẹ̀lú sùúrù láàfin máa bá sọ. ó dá ẹbí kí ni nǹkan tó ń bínú sí ń sìn ẹ bá ń bí. gbogbo nǹkan tó bá dáa tọpọlọpọ èèyàn ni o tí sì máa wù ú kò rí légbé kò rí tagbé ọ̀dọ̀ ìyá rẹ̀ ní tó ti ń gbé báyìí. èyí ah. kan iṣẹ́ àṣejẹ rẹ̀ owó rẹ̀ tọ́nà ọ́ lé ìkankan ọ̀tí ẹ̀ bára wọn mu mọ́. Ah. níbo ló fẹ́ sọ ẹrù ẹ̀ kà ìrànlọ́wọ́ wo èmi ń bọ̀ sọ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ sí wọ̀ tẹ́ ẹ lè bá ń ṣe fún un kíkiní ń fi kúrò lọ́kàn rẹ̀ yányán. Hmm. bàbá ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín àgbà yín àdálẹ́ ẹ̀yin lẹ́sẹ̀ jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ nínú òwe yorùbá tó sọ wípé àgbà ò kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ẹ má bínú pé n wájú yín o ṣẹ́rí ti owó ilé ẹ̀yẹn máa sanwó ilé tàbí kí n gbá lé mi fún bẹ́ẹ̀ oh. nípa ti business ẹ̀ mm. nǹkan tí ọwọ́ abáká á ṣe fún mo mm. dẹ̀ pé lágbára ọlọ́run ọlọ́run fún ọ̀nà ní ibùjókòó ayọ̀. fi ń ṣara wo mo falájọ bíbẹ̀ ìwọ ni kò ṣáà dáríjì mi mi ìsínú ìyá tó máa ń gba ògùn ọmọ kan fún kejì o mi ìdẹ̀ kí n fi ọmọ kan kí n fi rẹ̀ kejì jágbà wípé àmúwá ọlọ́run gbogbo tó ṣẹlẹ̀ mo bẹ́ẹ̀ ni wo dáríjì mi gbogbo ọ̀nà tí n bá ti ṣe. ẹ wo mọ mi ètè nígbà tí bẹ mi kí lẹ ń bẹ mi fún tọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí ni màá ní mo tún bínú sí <laughs> ẹ wo ẹ má bẹ mi everything ti wà okay. ìwọ náà dáríjì mi Sísá mi ò, ẹ má bínú sí mi mọ́, ẹ mọ̀ pé mi kì í ṣọmọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, mo fọlájọbí bẹ̀ yín, ẹ má bínú sí mi, mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo fọ alájọbí. òmìnir ọtí ẹsẹ ìwọ ló jẹ arójú ọ̀rọ̀ èmi gan wa tún fa alájọbí wọn òun mo tún fi ń ṣàdúrà fún ọ pájọbí ó gbé ọ. ẹ ò ní sí ọ̀rọ̀ sọ ò ní sọ̀rọ̀ gbé eyín ò ń ìwọ lọ jẹ́ kétí mi ọ gbọ́ kétí mi ọ má di bó láti rí yanjú lónìí bí ìwọ ọba sọ fún mi àjọbí ò ní fi gbogbo wálẹ̀. mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ olórí ẹbí àti mọ́mì tí wọ́n dá ìpàdé yìí mo fẹ́ jẹ́ kí gbogbo ìjókòó yìí jọ mo fẹ́ kí wọ́n bá mi bẹ̀ sísá mi mo ti ṣẹ̀ gan mo ti sọ̀rọ̀ àlùfàǹṣà sí wọn kò sí nǹkan tí mi ti fi wọn wé ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n sísá mi ẹjọ́ ẹ dárí jù. mo ṣe mọ pé ìwà yẹn tí mo tọmọ sọ pé ọmọ ẹni mo ní nǹkan mi mo jẹ máa ju omi rẹ. ọkàlẹ̀ ọkàlẹ̀ ọkàlẹ̀ mo ní láti sunkún sí wọn tu bàbá. orí ṣe mi lọ́lọ́wọ́. náà mi dà. òkìtì tá a bá tàǹtà tí ọba yẹ yàn ilé ilé yóò ti ṣe practice ẹ. ọ̀nà rẹ̀ wá ní o àwa ní ìlú obìnrin wà tó ṣùgbọ́n obìnrin bá fojú kẹ́là yóò kó láṣọ. ká ọ̀nà lọ́wọ́ èrò káyé lè bà yẹ ni. tó bá lè là bàdà ibi tó bá lè là bọ́kọ́ ibi tó bá lè là bọ́ ẹni tó bá máa jẹun gbọ́ngbọ́n á tilẹ̀kùn gbọ́ngbọ́n mẹ́rin. Ah. Ah. ẹni tí wọ́n ń gbé ìyàwó bọ̀ wá bá kò kí ń garùn-ún. ọsàn àti mọ̀ gbọ́n pa pọ́tébù pọ́tébù pọ́tébù sórí bó ṣe wà hàn ó ní òun fẹ́ jẹsẹ̀ rẹ̀. pọ́tébù tó yẹ pé ẹnu ẹ̀ ò bò. gbogbo ọ̀rọ̀ nàìjíríà tọjọ́rọ̀ àṣírí tó o bá fẹ́ sọ sọ sí pọ́tébù lọ́wọ́ báyìí bí ó ṣe bọ̀ dìmúre fẹ́ńbà kò ní sọ fún èèyàn kankan. tó gbà àbí kó gbà. àwọn gbà ó ti ó ti gbà ó ti ó gbà fẹ́. Ah, ah, ah. kí ni sọ́ba yìí ó ti gbà jáde ó ti gbà. wo bí pọ́tébù pọ́tébù ọmọ lálọ́mí mo mú ọmọ lálọ́mí wá fún ọ ọ̀fẹ́ ṣé kí náà wà ní tí bí ọrin má mú one million bọ̀ kọ́ bá jẹ́ nìkan ló ẹ̀. irú ìgbésí ayé òní mo ń gbé bá ìwọ lọ́hùn pẹ̀lú ọjọ́ orí mi kí n má lè da inú ara mi bọ́. do you have any of his picture. not at all sir. nítorí pé wọ́n ní ìgbọ́ràn ó sọ ju rere lọ. Daniel bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe yìí látìgbà sí relationship wa ti wà ní four months he tried it once and he promises he was not going to eat me again now I am here I don't even know what to do. what are you saying now kí ló ń sọ lẹ́nu ẹ̀ tí ò dùn we already had this conversation and I told you my truth already so kí ni gbogbo nonsense tó ń ṣe. let me tell you something it is my family no one tó máa sọ fún mi tí mo ṣe fẹ́ handle home mi. few hours ago la close the picture mi ò lè lọlé ẹ̀rọ ń bà mí torí obìnrin tí mo gbé sílé. mo máa jẹ́ kó mọ̀ pé blood is thicker than water. no. are you kidding me. ó dìgbà tí Daniel bá fọ ojú ẹgbẹ́ kan àbí kò pa mí ó dìgbà tó bá gbé òkú mi wá bá yẹn àbí ìgbẹ́rẹ́ ló máa lè mọ ọmọ kan tí mo sọ you you no feel what i'm feeling yẹn. kí ló máa like láti jẹ. i'm not hungry. you don't wanna take anything. no. okay fine okay fine. It's taking care of me. I mean very well. Okun ṣe gbogbo nǹkan lówó. Mo wá ń bá ẹ sọ̀rọ̀ àwọn ìwà tí obìnrin máa fi gbélé ọkọ ojú òkú síbẹ̀ òun sọ fún mi pé you don't like commanding really really. Òpònú ló pè mí. You go about sleeping around cheating on me sleeping with your workers and you come here to give me stupid explanation. See for oyinbo lẹ́mú ò ní interest nínú òyìnbó more like ṣé orí ẹ gbálẹ̀ ni. ìwọ tó bá rí ẹ̀ǹtì tó ti wọ ẹ pé fine fine girl ni wọn nímọ̀ pé ṣùgbọ́n ó gbénu ẹ̀. gbogbo ìgbà tẹ fi ń cut yẹn why didn't you speak why didn't you confide in me. I promise you was not going to. I never change. ṣùgbọ́n mo pè é dídùn lọ sí máa sọ sá. wúrọ̀lá wúrọ̀lá wúrọ̀lá. Oh. àwọn obìnrin ìsìn wọn kì í fẹ́ ní tẹríba for command. um you like commanding me and I don't like it. báwo ló ṣe máa wà lábẹ́ ọkùnrin tí ọkùnrin ò ní command ẹ̀ láì kó yé mi náà. ẹ̀bùrẹ̀ kúrẹ́mẹ̀ and what is good about the evening. You know it's gonna be a bad evening for you. Daniel. Really? Daniel, I want to. I want. To... Coming back to my house by this time of the day, yeah. Yawole. Please don't don't even get me started. Oh my God, I'm trying to trying to control my hunger. Kilo ni dé tó yẹ pé ẹ̀yin èèyàn kí n mọ iye nǹkan tẹ̀mí àti tó bá Mo dọ̀bálẹ̀ fún Popsi mi rí, mo de dọ̀bálẹ̀ fún Momsi mi rí like. Mo dọ̀bálẹ̀ fún ẹnìkankan rí látijọ́ tó ti bí I'm gonna do this now. Ó yá mo fẹ́ break record. What's going on here? Who is this man? Who is this man in the first place? pretending. Wallahi, by his name, I love you. <laughs> You lie. <laughs> I'm sorry. I'm sorry. <laughs> ó wọnú ilé mi wá ká ìyàwó mi mọ́lé ẹrù òde bá ẹ. ṣẹ́rù ajá máa ń bẹ̀ akókúta ni mí o ẹ̀yìn ilẹ̀ yẹn tó bá kọlù mí wàá fọ́. bíọ́lá ìwọ náà fẹ́ máa ṣiṣẹ́ pọ̀ nìyẹn you lost that right long time ago ó máa dàpọ̀ fi ọwọ́ ẹ̀ síbi tí ọwọ́ ń gbé. ṣé lójú ọrùn mi mo ti sanwó ẹ̀ fún ẹni àbí ṣé orí mi ò pè bí orí ẹ̀ wàá tún kí ní ṣe fún mi jọ. èmi máa yí lọ́rùn ni o. ó yà wèrè ni ṣùgbọ́n pé chioma kú. kí ló pa chioma. wọ́n máa fún mu èṣù ògùn wò. ayé le. I'm beginning to be insensitive of your attitude. Ìwọ tó pẹ̀lú ọkùnrin ta, ẹ wá fẹnu kúrò yín lẹ́nu. Why are you ranting? Kí lè tó ń pariwo? That you are married to me and you are doing that nonsense. Tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀, kí ni nǹkan tó fẹ́ ṣe? Ẹ fẹ́ kú nìyẹn. Let us continue to enjoy the peace in this house. What peace? Get out! What peace are you talking about? Aṣẹ́wó oníranù, ṣáwọn Mùsùlùmí lélẹ̀. You are floating around, you are married to me. Oh! ṣé wàá mùsùlùmí ló ń wù ìṣá I think I have to consider the other option. How is it my fault? I told you the other day but you insisted. Sàbólò oògùn ṣe sọ pé kò sá kó lè bá àjẹ bó ṣe yẹ kí ó jẹ. Don't ever touch me again. Stop it. Gbogbo géètì tí ń sìn pátá ibi tó wà láti bí ìdè bíi báyìí, yín sì géètì tí ìdè ó fi wọ èyí tó sí ń jọ́sí tó sí tó sí kẹ́yìn nígbà tó pèrò àsọ̀bọ̀kọ́lá tó jí. ilé ìgbé wọn pa ìlà bàbá ń bẹ. irọ́ tó bá ti pẹ́ ìgbà sí ju ọwọ́. kí ló dé tó báyìí ní sùúrù. báwo lè dára rẹ láàmú. ìbòbò tí mo fẹ́ ṣe ó ti sú mi. ó dà kó ó dà kó sick upstairs. máa pa dànù ni. kí ni ìwé ẹlẹ́wọ̀n tó ń sá kọ́kọ́ mọ́tò mi nǹkan. ìmọ̀ bí ẹ fi sí. ó ní. oh thank you darling. azina kọ́kọ́ mọ́tò tiẹ̀ lílé náà mo mọ nǹkan tó tọ́ sí ẹni mo fún yín. obìnrin burúkú aláyé bàjẹ́ ni ẹ. nǹkan tó ṣe tí ilé fi jó ògbó ayé ló máa bá a gbọ́. best food ẹ̀ ń gbogbo ilé ayé ni rice. mo mọ. torí ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ṣe nǹkan tí wàá like. àmàlà àti ewédú ni mo fẹ́ mi ò dẹ̀ fẹ́ ewédú tó máa fi blender blend o èyí tó máa lo ìjábẹ̀ òǹgbọ̀n ni mo fẹ́. I have an appointment and the appointment is so important for my work. máa lọ kọ́ ṣe ẹ̀wọ̀n rí wájú ẹ̀. mo fa nábì bẹ́ọ̀ mo fa nábì bẹ́ọ̀ mo fa nábì bẹ́ọ̀ mo fa nábì bẹ́ọ̀ mo fa nábì ànábì ànábì mo fa ànábì torí ànábì. ẹ̀dá wa ṣe mí lọ́lọ́rọ̀ orí mi àpèrè gbéra dìde ní. ṣe rere. gbéra nílẹ̀ gbéra nílẹ̀ àjọ mi orí ṣe mí lọ́wọ́ orí ṣe mí. 需要刻苦。